lẹ́yìn tí a dápẹ́ fún Allah subhanahu wa ta'ala a ṣe ya salatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin annabi tí ọwọ́ bá subhanahu wa ta'ala gbígbé ikú lè jẹ́ ìkẹ́ ó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé ya salatu náà máa bá wọn ara ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. lẹ́yìn náà mo lérò pé gbogbo wa ni a ti gbọ́ òun báyìí nígbà tá a bẹ̀rẹ̀ òun yẹn fẹ́ ṣe bákan àmọ́ bí ìbẹ̀rẹ̀ náà mo rò pé ó dàbí pé òun náà ti ṣe dáadáa pẹ̀lú àwọn ìyá kí mi náà máa wo afẹ́ kí máa wo kọ́mẹ́ láti ní máa wo kọ́mẹ́ǹtì kí wá wo dáadáa so mo lérò pé gbogbo wa láti ń gbọ́ alhamdulillah alhamdulillah àwọn abẹ́lẹ́ wọn bá wa subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa iyyihi wa fadlihi ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó lénìí abẹ́lúwa wa abẹ́lẹ́ bá wa èyí fi sórí ibú ọlọ́run ọlọ́run dákúmọ́ ju tẹnu wa jáde o èyí tá fi ṣòfò níwájú ọlọ́run pé eh, olúwa mi ò ọlọ́dàkùn mọ́ṣà aṣọ wa kó lẹ́ẹ̀ eh, ọ̀rọ̀ tá a sọ tá a déwájú ọlọ́run olúwa mi tá a nílé dìfẹ́ǹdì ẹ̀ ọlọ́dàkùn mọ́ṣà aṣọ ń dòkó ilé mi eh, gbogbo tá a bá sọ níbí dákùn ọlọ́run mọ́ṣà àjò jẹ́ pé kí n bá déwájú rẹ bẹ́ẹ̀ náà ní tìlú máa sọ kí n bá déwájú rẹ kò ní yàtọ̀ sí tá a mọ̀ sọ nílé mi pé olúwa ọlọ́dàkùn mọ́ṣà ṣàánú wa ọlọ́dàkùn mọ́ṣà gbà fún àánú rẹ tún bẹ lórí wa ọlọ́dà kò mọ́ ká àánú náà kúrò lórí wa torí pé ọ̀gá àánú kiri ọlọ́run ọba ṣe fún wa onípọ̀ ṣe wá lẹ́ni tó gbàgbọ́ yé tawhid ọ̀sìn wá lẹ́ni tó gbàgbọ́ yé súnà tawhid àti súnà náà olúwa dákun mọ́ gbà lọ́wọ́ wa o àtàwhid wa súnà ọlọ́run dákun má fi nǹkan ní ìpàrọ̀ rẹ̀ mọ́ wa lọ́wọ́ má fi aṣírkù wal bídà ọlọ́run dákun má fi ìpàrọ̀ rẹ̀ fún wa lálùkùránì karim ẹni bá wo àkọlé tọ́pìkì wa tí ń bẹ lójú skírínì yìí ẹni pápọ̀lẹ̀ rẹ̀ ni pé Ibrahim Al-Khalili onímọ̀jẹ̀sìn may Allah forgive you mo kódà mo tún wá fi tó pé may Allah forgive me and you mo ní pé àmọ́ gbàtàdúrà àmọ́ gbà mo ti wá fi ní náà sí nígbà àkọ́kọ́ gbé tọ́pìkì jìrá ilé àárọ̀ ni Allah forgive you ní app ah, táforíjì ní bá dé kó bá lè mọ̀ jẹ́ ti ẹnìkan kémi náà lè kó mẹ́ mo fi wá bẹ̀ tán wá lò pé may Allah forgive me and you. Àrúgbà ní bá kíyèsí àwọn ìjókòó tí mo ń wáyé láàyè yìí, ní àkó tó di pé àmọ́ ṣe prógrámù lórí Sọ́tìl Hapì ń bí ní nígbà tí ń bọ̀ lórí Dáwà News, ó fi ń lórí Sọ́tìl Hap. Ẹni tó jìnà yóò rí ẹ̀ kẹrin ká wá gbókò èèyàn gbàgàdà gbàgàdà báyìí. Ẹni pé kèé sábà ṣẹlẹ̀. Eléyìí yóò kọ́ ọkọ́ jẹ́ pé àwò pé ó da ẹja gbókò ní gbàgàdà gbàgàdà. Ẹni kálukú lè máa ta lọ̀rọ̀ náà kàn mo lọ̀rọ̀ náà ti ń bọ̀ nígbà tọ́rọ̀ yìí náà ṣẹlẹ̀ ẹni adápọ̀ yìí àwọn náà bu ọ̀rọ̀ náà jólẹ̀ báyìí omi ò sì gbọ́dọ̀ balẹ̀ yàmá kó mọ̀ lórí pa ọ̀ orí pa rẹ̀ náà lèmi náà wá wò pé ẹ̀jẹ̀ gbogbo ni ó lẹ̀ ti dá lẹ́nu bá sì ti fẹ́ kó lọ náà nu àrùn wa lọ́wọ́ lé lórí àmọ́ gbogbo ẹ̀yin ẹ̀rí kí kan pàtàkì jùlọ ẹgbẹ́ ọlọ́wọ́ ọba kan bẹ tí kálukú ti mọ̀tí wọ́n fún mọ̀ràn kan kí ni ìmọ̀ràn ọ̀hún ìmọ̀ràn náà ni pé àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ pọ́rọ̀ tó bá ti personalize mo issues kẹ́ni ni ó dúró lórí Muhammad sallallahu alayhi wa sallam mo wá rí kọ́lẹ́ẹ̀jì ẹ̀rọ ọlọ́wọ́ ọba kan lọ́sọ ìpè ya afá àlùkútúbí ẹ̀ẹ́kọ́ ìjẹ́ ìmọ̀ ń sọ ni pé ká dúró ti pé ká mọ̀ personalize issues ṣẹ́pẹ̀rẹ́ sáà inú ọ̀fẹ́ dúó tọ́rọ yí mọ́ báyìí ah, ní ma àdàlá ah, ọlọ́dàkùn ṣọ́ ní kò mẹ́ jọmọ́ ìkú mi ọ̀rọ̀ mi ohun ìkú mi ọ̀rọ̀ mi pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ eléyìí náà wọ́n fẹ́ ká personalize ẹ̀ ní ebi òfin personalize ẹ̀ ní ìzìnì láì tààrà the ìzìnì láì tààrà àrí personalize ẹ̀ jọmọ́ mo jẹ́ pé inú ọ̀rọ̀ yìí kẹ́rì discuss ńbẹ́ o nìyí tí mo kan ó fẹ́ jọ mọ́tẹ̀sìn tó lè dáàwà àtàǹṣe tí ń ṣe dáàwà súnà èyí òun làwọn agbègbè tí wọ́n sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀ gbogbo agbègbè ìbánilókọjẹ́ jẹ̀mọ́ ọ̀rọ̀ mo bẹ lọ́run kọ́ lọ́mọdé ọ̀rọ̀ mi lọ́bẹ̀ torí kò wù mí sọ̀rọ̀ lọ́bẹ̀ pàtàkì jùlọ òṣàwù méjì sọ̀rọ̀ lọ́bẹ̀ fàwọn bí tí ń sọ̀rọ̀ lọ tọ́lọ́rọ̀ ló nípọ̀ ó làwọn bí tí ó jẹ́ kókó tó lè jẹ́ pé ó ní ṣe pẹ̀lọ́rọ̀ dáwà àti àwọn àdọ́àtì ẹ̀rùn eh, náà ni pé dáwà àtàwọn tí wọ́n ń pèpè ìṣojú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dákun wọ́n ti ní ba dáwà súnà ló kọjá o ọlọ́run wọ́n sì fi mí sọ dáwà súnà ló kọ bú wọ́n eh, sì fi mí dábì sínú rẹ̀ láàrin àwọn onípèpè súnà lẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ah, ìdí tá a ti fẹ́ sọ̀rọ̀ nínú ọkọ̀ tí mo wá dá yìí mo mọ̀ pé gbogbo èèyàn ló mẹ́rin mọ̀ mi dáadáa eh, bí n ti ń sọ̀rọ̀ kálukú ti mọ́ ọkọ̀ tí mo ń pè wọ́n pé ọ̀rẹ́ mi àtàtà ọ̀rẹ́ mi pàtàkì tó uh, àjọmọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà mo fẹ́ sọ ọ̀rẹ́ mi yarí mi lọ́wọ́ ni òun ọ̀rẹ́ mi sì fẹ́ da nǹkan rú àmọ́ àwa dá gbogbo ẹ̀ padà síbi tó yẹ kó wà ẹ̀bí kí fèrè là á sì tó gbogbo ẹ̀ sí ààyè ibi tó ní kálukú wà àwọn onígbà kéèyàn tó mọ gbọ́ ọmọ ọba ágbékiri tàbí ìfọsùn ìdí inú mo fi wá rò pé ọ̀rẹ́ mi ti fẹ́ gbọ́rọ̀ gbàbọ̀ lẹ́yìn mo wá fẹ́ dọ̀rẹ́ mi padà jọmọ́ ẹ dákun gbogbo tí kálukú bá rò pé òun láfẹ́ sọ yòókù ìdára onímọ̀jẹ̀ sí dára lọ́wọ́ kú túbílé mi kò dára lọ́wọ́ mi ò sọ rí mo ti pé ọ̀rẹ́ mi àtàtà àmọ́ ọ̀rọ̀ mi fẹ́ dá nǹkan rú èmi wá fẹ́ tún sí mi ọ̀rẹ́ mi àtàtà ó fẹ́ gbọ́rọ̀ gbàgbọ́ mi èmi wá fẹ́ dá padà wá bí ọ̀rọ̀ wà pẹ̀lú ẹ̀rí ìkéde nìlá tó sì múnádóko ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ táfà àgbéjáde gbogbo wa náà ọ̀pọ̀lọpọ̀ kódà mọ́ná sí pé ń jọ́ tábà sọ̀rọ̀ ní lọ́wọ́ èmi ṣe dárùsù lọ́wọ́ ń jọ́ náà ni lẹ́rù ọlọ́run bá kan bá pè ní àdáàbí tó kọ́tọ́rù lẹ́ni náà wà náà wá pè ní pé ah ṣé ń gbọ́ báyìí báyìí mo ní ìgbọ́ wa ẹ̀sìn bá kódà ìgbà nílò sọ̀rọ̀ iná ni à ah, òṣàbọ̀ ọ̀rẹ́ yín mà títí sọ̀rọ̀ yín ọ̀rẹ́ mi wo èmi náà ní onímọ̀jẹ̀ sọ ní bẹ́ẹ̀ ni ó ti ti sọ̀rọ̀ yín wa ah. kí ọ̀rẹ́ mi ló gbé rà e ah. èmi yàtọ̀ ẹ̀mí náà ní ìmọ̀ tí a ṣe fún wọn yóò dáṣẹ́ lọ gbọ́ àwọn kéwu lọ́wọ́ báyìí náà wọ́n mú àbá bá kéwu débi tó lápẹẹrẹ èmi àtàwọn tá àjọ ń kéwú náà láti dọ́gbọ́n bí bíbélì ńlá àbá kọ́ àwọn ọmọ wádìí àtẹ́jọ́ náà àbá pílè rẹ̀ àbá àti parí ẹ̀ nígbà pílè rẹ̀ láwọn ará wọn ọ̀rọ̀ ńlá làwọn tá àjọ ń gbọ́ àrò pé ah, kí ló lè bí ọ̀rọ̀ yìí kí ló lè fa ọ̀rọ̀ yìí ẹ kí ló lè ṣẹlẹ̀ mo ní ah, kò yé mi gbogbo náà bí wípé a ah, ṣe ìṣe tún ṣe ìgbẹ́gbẹ́ bó nímọ̀ ìdẹ̀sí ni kò tí ì yé mi mo ní ẹ̀ṣàmọ̀ lọ náà kẹwàá látìgbà náà bẹ́ẹ̀ ni wọ́n gba kọlù lọ́tọ̀ gba kọlù lọ sí ah èwo ló dé ìpínlẹ̀ tún ṣe ìpínlẹ̀ tún mo ní ṣáàṣì sùúrù ọ̀rẹ́ mi náà ni kò kúrò lọ́rẹ̀ mi ìbílẹ̀ láìta torí pé tẹ́lí gbogbo abíbọ́ ní mọ̀jẹ̀sí ṣe oríkan ṣàgbìlì àjọ ṣe dáwà sàlàfíà ni tàbí ìdìdọ́lọ́wọ̀ ní pẹ̀pẹ̀ sí ẹbílẹ̀ àjọ pẹ̀pẹ̀ sí tọ̀ ìdì ní ìdí ìrìṣẹ́ níbi tí ń jáde wẹ́dà fún ẹtí onímọ̀jẹ̀sí lẹ̀ o ẹbí ọmọ jáde báwọn ń jáde yóò jáde yóò wá jáde débì kan tó mú padà wá rí pé òun ló pẹ̀pẹ̀ sí kiri ó lè wá jẹ́ pé tí wàá rò ní pé ó dáa ẹkùn yóò ṣe dáadáa Eh, bọ́ọ̀lẹ̀ mi lòun ó pè náà ní bá gbọ́n ní ó pè ó dẹ̀ ó sì sọ nínú ọmọ tí ó ọmọ tí omi sì ni ó rí náà ọmọ tí omi yìí ò sí dára wọ́n ti wá bá ń ṣe bó ti yẹ kí n ṣe ẹ̀dá fún àdúrà wọn láti ògbà ẹ ti ní ìjọ pèpè sí nígbà tí ẹ̀bá ti láwọn òmọ̀ títà mọ́ dá wàhálà lẹ̀ lọ ká mọ́ sí gbéraga lọ ẹ́ yẹ́dẹ́ ẹnu tó kù ní pé kéèmì mọ́ wá retí jọ́tán kàlí ló jáde ẹrú àwọn tó polówó yẹpẹ̀ tó sì wá bá ń ṣe rọ́dù fún wọn àwọn tó ń polówó jálàbí tí ó sì wá sọ tí ẹ̀ tí ó lè pìrìsẹ́ntì ẹ̀ dáadáa ẹ̀dá kò tálíkà ní nígbà tí wọ́n sọ dáadáa ẹ̀wọ́ tí wọ́n lágbájá tí yóò mọ̀ sí mọ́ ẹwà ní àtìwù àtìmẹ́sì ńlá ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ láyé so ìdínú jẹ̀mọ́ ọ̀rọ̀ tí ń bẹ̀lẹ̀ yìí ẹ mọ́jà wò pé dá ẹ alìkàlílì ó sinú bí ni ẹ alìkàlílì ó mo lè mọ́ yà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà púpọ̀ torí èyí tó pọ̀ jù àwọn personal issues ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé kẹ́ẹ̀kan fẹ́ mọ̀ mọ̀ dá bẹ̀rù àtẹ́lẹ́yìn ó pọ̀ ní ọ̀rọ̀ ọ̀hún nínú tó gbogbo àwọn kan báwọn àdìmọ́jà bẹ̀. ṣé wá níbi tá a bẹ́ yà sí gangan ó nìyí tí ó kan àwọn èèyàn kọ̀ọ̀kan táfà dà kan mo rí pé yíyun bá àbá yan jọ̀mọ́ bí ò dá wàhálà lẹ̀ lẹ́yìn ọlọ́run ṣàánú wa ní wàláì ó lè dọ̀la ó dá wàhálà lẹ̀ ó lè dọ̀la kó dá wàhálà lẹ̀ ṣòro bá lè máa di wàhálà lénìí àbí di wàhálà lọ́la ìdínú mo ṣe wá dìsáìdì pé gbogbo orú àwọn agbègbè bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ wá gbìyànjú àti sọ̀rọ̀ gbogbo orú àwọn agbègbè ti gbọ́ ọmọ àtọ́gbà àtọ́sùn kò sí ìdó gbogbo ọmọ tọ́lọ́ gbogbo ọmọ tá ọ̀sùn àwọn ìṣòfò ọba mi lẹ́nu nù ìdọ́mọ ọba fọ́sùn àti ìmọ̀ sọrun wájú papọ̀ mọ́ ti pàkọ́ ó dùn mí púpọ̀ ó dùn mí púpọ̀ pé irú àlùkàlì ní tí wọ́n ń ṣe báwọn torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà mórí tó ní kálukú náà kọ́mẹ́ǹtì káàkiri pé àbá yìí ti wá gbápọn ní lọ́dọ̀ àwọn dubai lọ aláìsẹ̀ sí lọ́pọ̀ lọ́dọ̀ yìí lọ́dọ̀ tèmi náà àlùkàlì ní onírú ẹ̀ o èmi náà máa ń fún ní àwọn nǹkan kan pé ta nínú àwọn mọ̀rátúgbà tá a mọ̀ àbáwọn ṣòfíyà tá a mọ̀ tó dàbí pé lè jẹ́ tó fẹ́ ṣe díẹ̀ àmọ́ yìí táfà wá wí yìí táfà ṣe yìí à ó wá fẹ́ jẹ́ kọ́rọ̀ ní fẹ́ mọ jẹ́ kẹ́mi àwọn èèyàn mọ yí padà ẹ fẹ́ fún àwọn olórin sí ìṣọ́gbà mi pé wà ká íńtàrọ́ ní sọ́ọ̀nì tó láta mọ̀ jáde ìyáàdátù hú àwọn ìnàkóso hú fìtàkà lónìí wọ́n ní wà ká íńtàrọ́ yà mẹ́rẹ̀ gbà lọ́mọ lọ́mọ rẹ lòmíì wọ́n máa ń bá ìṣọ́nì bí ni tí ò ní tí ó dákẹ́ jẹ́jẹ́ tí ò ní sọ̀rọ̀ tí ò ní sọ gangan ó ní àwọn ìwọ́n ti ní mọ́rọ̀jà wọ́n mọ̀ ṣe mọ̀ pé á ah, mo láìsí bẹ́ẹ̀ nìyí ìfẹ́ ni ó mọ̀ lékún àbí ìfẹ́ ni ó mọ̀ dínkù wọ́n tí sọ̀rọ̀ náà

ẹ wá fẹ́ fàkàdù tó rò pé sọ́ọ̀nù ó bá sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ààrà kó sì máa sọ̀rọ̀ sí wá sàn àmọ́ èmi sọ fún Al-Khalili pé Al-Khalili ọ̀rẹ́ mi ni ò ní yọ kó nú àwọn ọ̀rẹ́ kódà ọ̀rẹ́ mi pàtàkì tí mo máa ń pa Al-Khalili ó lè lè mọ̀ pa Al-Khalili àmọ́ ọ̀sàbòsí fún mi wattaqu yawman turja'una fihi ila Allah. Al-Khalil báyọ̀ ọjọ́ kan ò, àti ẹ̀ ọ̀la gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí yàmá tẹ́yìn gbọ́ wa wàláhì àbí gbogbo ẹ̀ látòsọ wájú ọlọ́run o gbogbo ẹ̀ látòsọ wájú alhalili gbogbo ń tọ́ sọ ń pa mi màtá àtòsọ wájú ọlọ́run o àmọ́jẹ́ǹfì ń tọ́ sọ ń pa mi lẹ̀ kí yìí wọn kàn máa rú kì í láyà rẹ̀. amáwọ̀ yìí tó lè fẹ́ dàbí pé à ń dá wàhálà lẹ̀ tó lè fẹ́ bí fìtínà tó lè fẹ́ bí ọ̀rọ̀ ó ní àwọn ọ̀rọ̀ tí àfa mẹ́nubà àwọn ọ̀rọ̀ bíi mélòó kan ó fọwọ́ bà mí lẹ́nu náà

ẹgbẹ́ nínú ìyàwó ọ̀rọ̀ ọ̀sìn fásọlá láyé ẹ̀nu gbogbo àwọn àdìkọ́dẹ̀ ló pè mí lówó àdìkọ́dẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ mi yóò ẹ̀ níbẹ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ báwọn ẹ mọ̀jà lọ́bẹ̀ ẹ lọ́bẹ̀ fún olùkú kan tó ní lálùkú bí a tó bá ti dọ̀lá ìrújú àwọn oúnjẹ ó máa ń sì tí ì tí parí òmùbẹ́ parí lọ́la insha Allah bọ́ọ̀lọ́ ń bá sì fún mi lágbára kí n sọ́ra lẹ́yìn náà mo tún lè sọ́ra lẹ́yìn bí ó bá ti wá ságbára rẹ̀ ó bá dọ̀lá tọ́pìkì wa lọ́la ni àmọ́ torí tí onímọ̀jẹ̀sí sọ ẹja ẹja wo ẹja wo ẹja gbéyẹ̀wò àwọn èyí tó fọwọ́ bà nílẹ̀ mi èyí àkọ́kọ́ onímọ̀jẹ̀sí fẹ́dọ́gbọ́n náà sọ́ba ni wà bẹ́yìn lẹ́ ṣe é kàfẹ́rọ̀ àtúntì bá lò ẹ́ ìtajà bẹ̀rọ̀ ọ̀lẹ́ ah, ah, dá wàhálà alẹ́ mo fẹ́ yẹjú agbègbè ìbẹ̀rùn èyí sì nípọ̀ lórí ìjẹun ẹlẹ́ẹ̀kejì àwọn dáwà link ọ̀ràn méjì ló ti sọ̀rọ̀ dáwà link ọ̀ràn àkọ́kọ́ ọ̀ràn pé àjọ ń pa àpá pín tẹni táwọn tó lè àtẹ́sì dáwà rí yóò wá dàbí pé àti dáwà link náà àtowó làmọ́ pín bẹ̀ náà ayẹ̀jú ìbẹ̀rún náà pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì nu tó agbọ́dọ̀ yẹjú tó yìí pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta àlùkàlí ní tó fẹ́ dọ́gbọ́n wọ àwọn ọ̀rẹ́ mi wo ló lè dàárín wa rú ẹnu bí wọ́n ní ọ̀rẹ́ mi tó súnmọ́ mi rákùnjú ọ̀rọ̀ bá òun àpòsí mi wọ́n wá náà ní dápọ̀ yìí náà pọ̀ sí mọ́ sọ̀rọ̀ dáa tí yóò bá jẹ́ pé ṣe ìdáni tó dá wàhálà rẹ̀ láàrin àwọn èèyàn kí èèyàn bá ṣe pé èèyàn bá jẹ́ alimofarukù bẹ́yìn àhìgbà pé èèyàn bá jẹ́ni tó fẹ́ mọ dáárí àwọn ọ̀rẹ́ rú tọ́rọ̀ pọ̀ rẹ̀ mi nínú tó yẹ kọ́ ọmọ pọ́rọ̀ tó sọ fún ọ̀rọ̀ èmi mi mú bẹ́ẹ̀ o àwọn ọ̀rẹ́ tèmi èmi ò ní ètò ẹ̀dìṣẹ́ nìkan kan ni wọ́n pẹ̀lú tọ́wí

ó ṣe wá jẹ́ pé yóò ní ọjọ́ wá rí báyìí pàtàkì sí mi wọ́n ìfẹ́ lẹ́ẹ̀kẹrin tí wọ́n sì tún sọ ìlórí ni pé salt of shark the voice of truth péjì bá ń lò yìí bó lọ́rọ̀ rẹ̀ ti jẹ́ ṣé torí àpapọ̀ tó wí ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí nírọ̀ra sòyún náà láàárín ìṣẹ́jú díẹ̀ náà ni ìjọba pọ́ǹtì mẹ́rẹ̀ nínú sẹ́yìn yọkù dẹ́yìn ọmọ rẹ̀ kí okòwòjẹ́ ogbowó ògbowó àkáǹtì nọ́mbà gbogbo péjì wa bá ti mọ̀ ń ṣe náà rí ẹni kó lọ́kàn lọ́rẹ̀ mú bí tá a bá ti display àkáǹtì nọ́mbà wa rí kò pa kò dùn náà lọ torí yóò ṣe dáàmú ọ̀fà tí a lọ ìfọlọ́wọ́ ẹ̀mí ẹlòmíì tí ò bá wá tú ẹnu mi kọ́nà ti gbára yìí ìkan àwọn ọmọ ìyá wa Sheikh Abdul Hakim Mudaffir Abu Mardi tí wọ́n ní anabawiya almadrasatu anabawiya lọ sórí péèjì wọn wà láì wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí ìyẹn lábà náà o àwọn náà kàn sáwo náà ní pé irú àpòsí wo ni àwọn wá yẹjú àtẹgbẹ olówó déun kí ló ní sì dùn kó dàjẹ́ mọ́ àti tún sọ nǹkan kan nígbà mo gbọ́rọ̀ ànàbàwíyà tán ní tó wá sí mi lẹ́mìí ni pé ìsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ ti mú ọmú tọ́pìkì tèmi àwọn àfáàdé wá ń pè mí pé ah, ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o àwọn abí tó sọ yìí rẹ́fẹ́rẹ́sì lọ́rọ́ mọ́ ń bí o ó lè padà dọ̀la ẹ yóò mọ̀ di rẹ́fẹ́rẹ́sì ẹjẹ́ àtètè yanjú ẹ̀ ẹjẹ́ àtètè ṣàlàyé ẹ̀ sí gbogbo nǹkan kó lè yé yéké yéké tọ́ ọlọ́mọta àti rọrùn tọ́ ṣáárọ̀ mọ̀tẹ́lẹ̀ àtàbà àdọ́fà ẹ̀yìn jọ̀mọ́ ẹ̀fù wálẹ̀ ẹ̀ẹ́dẹ́ àdọ́mọ́ dọ̀rọ̀ mọ̀tà àdọ́mọ́ alùkàbílì dẹ́gbọ́gbọ́n gbẹ̀yìn gbàgbò mí ni ọmọ márùn àdọwà lórí ẹ̀ gbogbo tí wọ́n lọ sọ tọ́lọ dúró lé lórí wallahi àdéhùn gbogbo tẹ́mi náà sọ mo sì dúró lé lórí sọ́rọ̀ ìjọ ní gbogbo ọ̀nà ọkàn mi wallahi àdéhùn nínú sàlẹ̀sàlẹ̀ ọkàn mi kọ́lọ́wọ́ bá kó ṣírò mi pẹ̀lú tí mo fẹ́ sọ nínú alọ́dàkùn onípẹ́ ń tọ́lọ́wọ́ bá sírú èèyàn lè má lè bọ́ àmọ́ ìwé ọgá mi lójú dé ló fẹ́ sọ gbólóhùn ọlọ́wọ́ bá mọ̀ mo ti dàpọ̀ ọ̀rọ̀ mi yẹ ọ̀wá ìyá mi wájú ìdìgbàmù tó ń fa ọmọ tẹ́sí wájú ìdìgbàmù according to your analysis of ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ní ọmọ ọmọ ọmọ tó ti wájú ìdìgbàmù lọ ni kò fi ẹ̀jọ́ mọ́mọ́ àmọ́ kò sí ìdó kan mi pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ìwà àbùkù sí ìdó kan mi pẹ̀lú ẹ̀ mo sì ti sọ́njọ́ náà pé n ò ní padà bẹ̀ mọ́ àmọ́ wá àmọ́ ti pọ̀ ńlẹ̀ tó ọ̀dá sí àkàlílù asọ̀rọ̀ jálàbí ó yẹ kó dá sí asọ̀rọ̀ rúkìá ó yẹ kó dá sí ọ̀rọ̀ ọjọ́ máa ń sì láńsọ yìí à ń pè nípa àpè nípa kódà kọjọ wá ní ìrìkú yìí àwọn ìlọ́wọ́ ẹ̀kọ́ dá sí èsì ó sì rí pé gbogbo orú àwọn ọ̀rọ̀ bá ìwé dá sí ìwọ náà wà tá a sọ̀rọ̀ ní ìtajà ọ̀dà mọ́dà náà ìwọ náà wọ́n dúró tá a sọ mẹ́ ìgbà tó ọ̀rọ̀ rẹ̀ dé ẹwájú ìgọ́mù lọ́wọ́ lọ rí fàyọ́ mẹ́ òkúrọ̀ ẹ wá níbẹ̀ lè ti challenge ìjọ mọ́ ẹ kàn padà síbi àwọn fídíò ń kẹ́lọ́ rí wó bẹ̀ ẹ̀rí tẹ́bi tí mo ti challenge rẹ̀ ni pé analysis tí mo ṣe tẹkiníìkì tí mo ṣe tí mo fi ní ìtajà rọ̀ pé ìzáàrù ní àṣù rẹ̀ àwọn fi ti challenge wà nù ìwà ọmọ challenge orí wájú ìdìgọ́mù tí ó lọ́gbà àwọn torí ẹ̀gbọ́n ọ̀rọ̀ pọ́ta ni àbí nítorí pẹ́pẹ́ àlìmọ́mù lùkọ́rí wọ́n lálìmọ́mù lùkọ́rí jẹ́ àlẹ́bì ní kírímínà ṣẹ́bí tí mo torí ẹ̀gbọ́n tanu àwọn bọ̀ sí lọ ń ṣe mú ọ̀dọ́gbọ́n fẹ́ fa kí ní kíkẹ ní kan yọ ọwà fẹ́ ká sọ yóò di mòdó eléyìí tó ń fa yọ yìí èmi àti ẹ̀kọ́ lájọsọ di mòdó ìyá tí màá sọ àwọn gbowó gbowó akọ́ta yìí àti mọ́tà sáré wo lọ́dọ̀ àti ìdá ọkọ̀ dé ìlọ́lọ́pàá àti kọ́dé bí ká tó mọ́ yìí máa mọ́ sọ gbogbo yìí àbá ọlọ́run ti jogún láàká ìpínlẹ̀ kọjá àbá ọ̀láìn àbí adúpẹ́lọ́dọ̀ ọlọ́run adúpẹ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́dàkùn náà bá ẹnì kọ̀ọ̀kan wájú. àkọ́kọ́ ọ̀rọ̀ tí sèkà bùrọ̀ bá lò tó wí tó láwọn sọ pé àwọn ṣe mistake àmẹ́mi ṣe ìlàjúdú agbé fídíò kan sórí ibi lánàá ọ̀rọ̀ mi ò ní gbòm bẹ́ẹ̀ gbogbo ẹni bá lè padà sórí fídíò ẹ rí i pé ibi tí mo ti ń fún lésì ẹlẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ mo sọ kí n tó ṣe ìrọ́ọ̀bù tó ní ṣe mo sọ lẹ́yìn ìrọ́ọ̀bù tán pé ẹni tó lọ́ọ̀rọ̀ ti láwọn sáà ti ṣe o ẹni tó lọ́rọ̀ ti láwọn ṣe mistake o àmọ́ wọn lọ challenge ẹnu èmi wá fẹ́ jẹ́ kọ́ ọmọ pé ǹjẹ́ ń kojú bọ̀ nínú náhàwù àwa náà máa ń kojú bọ̀ kojú bọ̀ wọ. àwọn eré àti ààrẹ máa ń rí láì fi káwọn mọ́ jọwọ́ bò ààrẹ rí láì jọwọ́ bò tó ti fún ọmọ ìníjẹ́ mú kọ́kọ́ sọ kẹ́rì sábà bọ̀ ọ̀rùn bá lò tó wá sọ àmọ́ torí kọ́ nígbà abẹ́gbọ́n jẹ́ jà kẹ́lẹ̀ láàrin wa nígbà kan láàtẹ́ ń dàwọ̀ àbàdàn àǹtẹ́sì bá bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni ìwọ́n wà dé lọ́sàpọ̀ òun kan wà dá nǹkan lẹ̀ ìwọ́ fún òun ọ̀ lè nàjáhà àwọn tó bá gbé fún ọ fún ọ pọ̀ lè nàjáhà láíláí jẹ́ wá tún sọ tí ò yí ọ fún ọ fídíò rẹ tí mo ní mi ipa ńlẹ̀ mo tó ní ní aago mẹ́sàn-án lẹ́sàgó mẹ́wàá wà wà ìgbà tí wọ́n láwọn dára ní ìgbèjègbè jáde tí wọ́n ní wọ́n ṣe mọ̀rọ́dá àápè wọn láìpẹ́ insha Allah ta'ala àṣẹ́kàbùrọ́pù tó gbọ́dọ̀ fi ń pè mí pé kíní yóò jáde ni kíní yóò jáde ni kíní yóò jáde ni ìwọ̀bù ọ̀ lè dá nǹkan lẹ̀ láàrin wa kọ́nibà mọ̀ pé ìṣirọ́pù táwọn padà wá wá ṣe ń gbà wọn bọ́ta wọ́n fi ń mọ ilé ń tèmi ti ṣe ni wọ́n fi ń sọ náà ni pé àwọn gbà kọ́tọ̀ kọ́tọ̀ wọ́n fi sọ náà nu pé ní sẹ́ẹ̀kì ni ní sẹ́ẹ̀kì ọmọdé kò ló kọ méjì èmi náà sì pé ló kọ mí àwọn gbà tí wọ́n tà lẹ́yìn mi dáa yẹ wá sára ìbọn pé ọ̀nà míì wá wà tá a fi lè gbé kinní yìí tá a fi lè gbé gbà á so eléyìí ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so má ṣe bí àwọn àwọn àbá olùwà dá wàhálà kan lẹ̀ láàrin wa ọ̀ lè dá wàhálà lẹ̀ láàrin tiwa wàláì láàrin ọ̀ lè dá wàhálà lẹ̀ láàrin wa èyí òun kó kọ́kọ́ máa jẹ́ ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ tọ́ jàmá mùsùlùmí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì fún wá dìbọn kí irọ́ rẹ̀ ni ní tètè kú omi ọ̀rọ̀ yìí mo kàn wá lè gbà pé ó ṣeé ṣe sí ni ọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì jọmọ́ ní ọ̀rọ̀ àwọn dáwà ní pè wọ́n wọlé ó pé òun ní àwọn dáwà fẹ́ni náà o á ìgbó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó bí ó ó sì lè bẹ́ dá nǹkan lẹ̀ lémi àbí tó dá lẹ̀ lọ́la ó mo ṣe ní ibi tó ọdẹ gbọ́rọ̀ rẹ gbà yọ ọba mọ́ sọ̀rọ̀ tó bá ní ọ̀rọ̀ lọ́ọ̀ bá kó wà tó gbòmí ìbọn máa sọ

jẹ́jẹ́ kárùkú ti wà mọ́rọ̀jà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé àà ah, ah, èèyàn náà ọba dára ẹ̀. àbúgbà kan sọ̀rọ̀ kárùkú ọmọ pé ah, ọba mọ́ sọ̀rọ̀ wá bí papọ̀ mọ́ ti papọ̀. láwọn èèyàn kan mẹ́ta láwọn náà ṣe wú eléyìí irú àwọn tó máa ń pọ́jù ọbọ̀ ni ẹrú àwọn tó parọ́ kan náà máa ní bóyá mo lè padà sọ yóò náà jòkó yìí náà nígbà tó ti rọ́bọ̀ tó lè jẹ́ abẹ́ dìfẹ́ǹdì rọ́ì ẹ̀ẹ́dàbẹ́ dìfẹ́ǹdì ká gbá irọ́ tó sọ paradà ní bóyá mo lè sọ débẹ̀ ká nínú àwọn yìí náà sọ ọ̀rọ̀ mo lè má jáde tó yọ ọ́ ìtàwọn èèyàn ti mọ́ sọ̀rọ̀ mi dígbàdígbẹ́ àwọn èèyàn ti máa ń bú mi jíjẹ́ jíjẹ́ wọ́n ti ń kọ́ọ̀tì ọ̀rọ̀ mi jíjẹ́ jíjẹ́ wọ́n ti ń pè mí lálùdé wọ́n ti ní mò ń pọ̀fọ̀ wọ́n náà lọ́dẹ wádìí wọ́n ti tẹ́yìn ìṣọ̀rọ̀ ń pọ̀fọ̀ wọ́n ti mọ́ sọ tó èmi kà máa fi rẹ̀ ní ni àmọ́ àbọ́lọ́ wọn sì dìjà níjà ibi ọ ti ń sọ ó làwọn sẹ́lẹ̀ ti ń dìje pé a ah, ọ̀rọ̀ irọ́ lẹ̀ ń ta mẹ́rin wọ́n ti bá ṣàlàyé ẹ̀ kí ni máa dààmú ara mi sí kí ni máa dààmú àwọn bẹun kò káyíwò àwọn tó wá mọ́ ń ṣerú yìí kára wọn náà ṣe ní tọ́ ṣe yìí ni kò ní gbọ́ àpò nípa àwọn èèyàn

mo sì wọ́pọ̀ ọlọ́run tí wọ́n gbọ́ mo sì fi ọlẹ̀ abákàtọ̀ tí wọ́n ń gba lọ́tọ̀ wá tí wọ́n ṣe mú ilé ìjọsìn ó gbé àwọn èèyàn lẹ́nu ó jẹ́ sínú àwọn èèyàn wò pé ah alikalili alikalili onímọ̀jẹ̀sìn aláì ọba ọba ààrẹ ní kọjá ní déṣe ni o àmọ́ mo bẹ lọ́run kọ́nà ń jẹ́ àwọn èèyàn ó lè mójú kò fún ọ àwọn èèyàn kúrò àwọn èèyàn rẹ ọlọ́run jẹ́ kí wọ́n lè mójú kò fún ọ lórí ìjọsìn èmi ò ní sowájú papọ̀ mọ́sí papọ̀ irú yìí tí wọ́n fẹ́ sowájú mọ́sí papọ̀ èmi ní tó wà haúsá kò dín ní òun àmì mi ò ní sọ̀rọ̀ wájú èmi sọ papọ̀ mọ́tì papọ̀ àwọn ìwà káàrin àwọn yóò dàrú àwọn ìwà tọ̀jọ́ náà orí ọ̀rọ̀ àwọn dáhàwá link ó lẹ́nu ìfẹ́ pé òun láti dáhàwá link ẹni ni wá ní àfa àwọn làlùkù kí nílò tọ́ o àmọ́ táwọn bá ròdò tó ń tà wọn àwọn dáhàwá link ó fẹ́ bá sì mọ́ ń gbọ́rọ̀ mo ti mọ́ sọ bí pẹ́pẹ́ mẹ́ta náà ni wọ́n àwọn mẹ́ta ni wọ́n jẹ́ tí mo mọ̀ sẹ́ni dáhàwá link níjọ́ náà lọ́hùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwà pè wọ́n ní ìsinmi sórí conference call jọmọ́ tí ìbá wá rí conference call yẹn initiate ó lè jẹ́ pé pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ mo wish pé kẹrí bí initiate conference call yẹn á wàá bá wọn dá wá lèkì sọ̀rọ̀ nísìnyí ẹ lè mọ̀ pé ọkùnrin yìí ó kàn sáfẹ́ dàrin wa rú má dàrin wa rú àwọn òdàrin ti ń ṣe bẹ́ẹ̀ ni lẹ́yìn tí aláàbí ẹjọ́ yàtọ̀ kí yàtọ̀ kí nìkan wí mo mọ tó yẹ kí n dá sí ibi ọ̀rọ̀ àlọ́kọ́ má dàbí tó ń dà ní irú ákíbí ìgbàtà àgbọ́n ìgbàtà àmọ̀ pé nǹkan lọ ni ìwọ wá rí nǹkan kan kó lọ ọ̀sá wa mọ̀ọ́mọ̀ fẹ́ hù nǹkan jáde bẹ̀rù ọlọ́run àbá wàlá ìwọ̀tákù yóò máa ń tùrùjà òun lọ sí ìlànà ẹni àti ọ̀pàdé wájú ọlọ́run apàdé o apàdé o kódà ló fi introduce ààrẹ gẹ́gẹ́ bí dáwà ní ìwọ́lọ̀ wà ní sábúrà rẹ̀ níjọ́ ní ìdíyàn bá gbọ́rú ẹ̀ àyè máa ń sọ rú ní gbangba pọ̀ ti sọ yìí ká tiẹ̀ léèyàn kan sọ ọ wá ṣe verification dáadáa wọ́n kọ́kọ́ bí ìlú okùn ẹni wọ́n ti ń tarú bí ìkẹ́ni yẹn náà kí wọ́n gbọ́ fi mọ̀ pé for sure ibi ó ti wá nù ọ́ sì wádìí nítorí wá sì sọ fún ẹni pé ń já akùnfà àṣekùn lè náà bá ẹni láti àbáyánu an tusibu qawman bi jahala kò tó sì fi hàn àmọ́ fa'altum nàbìyìn so ọ̀ lè dá nǹkan lẹ̀ láàrin ẹ̀mí àtàwọn olólùfẹ́ ti ní àwọn dáwà ní ìpè wọn ní ṣe nǹkan méjì láwà bá wọn sọ ìjẹ́ ni àti wọ́n mọ́ pa àpapẹ́ tẹ́lẹ̀ ta wá torí ẹ̀rọ ajáfẹ́ ọ̀tọ́rí ẹ̀rọ tí lè ní lọ bí àwọn pásọ́nà rí èyí ò náà ọ̀tọ́ lára ẹ̀ náà nínú ọ̀pọ̀ kó bọ́ láti pásọ́nà èyí ta pé wọ́n á lè kọ̀ǹfàmù méjèèjì ìpè bóò làwọn dáwà lè bóò ní kí ni wọ́n rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àpè wọn ní ìṣinṣà àwọn ọ̀gá àjọmọ́ ẹ̀dàkùn ẹjẹ́ bí adìẹ fọkàn máa kájọ máa fọkàn bá ti ní ìlọ ọlọ́run ṣàlùkọ́ i títọ́ fẹ́ jà ilé ìjà ọ̀nà ilé ìjà rú ìjà mọ̀lẹ̀ ní àjẹ́rì bẹ̀rẹ̀ ìmọ̀ bá jáde máa sálọ. Assalamu alaikum. Wa mo fẹ́ pe àwọn àtàwọn tó kù náà. Ọlọ́run sọ ilẹ̀ sọ. Ẹbí àwọn náà. Hello. The person you are calling is on another call at the moment. Please hold on. I'll call back later. Thank you. Assalamu alaikum. aláwárìkọ̀ ọ̀dà àjọmọ́ ẹgbìn bá wọn sọ̀rọ̀ pọ̀ kan kí ni eléyìí ò fẹ́ fi conference call asalaamualeykum hello hello asalaamualeykum ẹgbẹ́ tí wọ́n lè yọ kọ̀ọ̀kan ó dàbí pé àwọn conference call ni wọ́n bọ̀rọ̀ ọkàn tí lè pọ́ ti lọ́tọ́ wà gbogbo afárò kó ní wákùn tí lọ́tọ́ ń fẹ́ sọ ní ṣe ìwọ́n lọ́mọ yókù o afá ilé ìdìbò nípa ìrìnàjò inú ìwà sọ̀rọ̀ wà ní kìí ṣe àrékùnmù sọ̀rọ̀ àmọ́ra ọ̀tún láyọ̀ bá ta tó mo pè é lórí prógámù ẹ̀ tí mo ti ní máa pè é tẹ́lẹ̀ náà mo ti yí fún wa bóòlù ẹ jẹ́ ní dáwà nìyí

ipẹ́ nìyẹn wá ní lóòótọ́ sáàzù àwọn ní àlùkútù bí àmọ́ táwọn bá ròdò ló tàwọn àwọn ọmọ nígbà àwọn èsì rìkọ́dù yẹn kalẹ̀ somi ìrírí gbé sí conference call mọ́ wọ́n bẹ́ kẹ́yìn ó ṣàlàyé ìjẹ́ ẹ̀yìn kí ẹ pe àlùkàlí lílóòótọ́ láti sọ bẹ́ẹ̀. wọ́n bẹ́ẹ̀ tó ń ṣàánú pẹ̀lú àbùkù wọn wọ́n àmọ́ ọ̀pọ̀ tó parí nínú ọmọ ìlàkẹ́tẹ́ platform ní tó jẹmọ́ ti tó fi wọ́n pè kan ní àbúrò òróró àti mẹ̀tàlínọ́kà mo pè yí láyé. tó mo pe àlìkàlẹ́ ìyẹn tó dẹ̀ kọ́kọ́ pa ọ́ láyé nínú ọtí mo pè náà ní mẹ̀tàlínọ́kà ó dàbí òun ní ojú èmi màá kẹ́kẹ́ pé ọdún ẹ̀rọ ìjà fún mi ní èmi. ìtọ́ tọ́lá sọ ni. ẹ má bínú ẹ má bínú ẹjọ́ mm-hmm. ẹ má jà tún lọ síbi ìjẹta nínú kàbáyé náà ẹ jẹ́ àyànjú tàbí ẹgbẹ́ Ṣé ẹ̀rí tí mò ń sọ náà ni pé ṣe rí kò sí àtọ̀nù gbogbo wọn, wọ́n jù mí tó máa fi ní èèyàn gba èèyàn. Òun ló jẹ́ kí nǹkan ṣe èyí sí àmúlẹ́sẹ̀ àti ọkọ̀ ṣe alákọ̀ọ́kọ́ o màá bẹ̀ tí wọ ẹ̀yìn náà fún ẹ máa pè dàrẹ́ ẹ̀jọ̀ ṣe pè lónìí. ẹ má máa make sure pé n sọ fẹ́ẹ́ jọdún ní ayé because ìyẹn nìkan kékeré tẹ̀ ń ṣe tó dùn mí. so oníṣẹ́kẹ́ sọ fẹ́ẹ́ bọ́ọ̀dù wípé yèsà ló sàkó pé àìkọ́ lo ó ló máa fún àpá ní ten thousand dollars ìfọ̀ fún máa bí àpá tó ti pè mí lórí ẹ̀. ọdún ẹgbẹ́ wà tó lójú lọ́wọ́ mi kọ̀ǹfàríkì ni àti ìjà ló ń sà ṣé nǹkan tí ẹ ti fún mi nìyẹn tó jù èmi jù láyé bẹ̀rẹ̀ mo ti ṣe àpéjì fún bàbá ìtọ́ máa ń fún ní agbára wọn òun ní ẹ̀ ti ṣẹlẹ̀ tó ń gbẹ̀gbẹ́ fún ọ̀tọ̀ wọn. inú mi jókòó tó ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ dábàá tún yà sí ọ̀rọ̀ ńlá kan ni o ọ̀rọ̀ ńlá kan ní mo ti tètè gẹ́ẹ̀sì ibi tẹ́lẹ̀ yìí wọ́n ṣe máa ń fẹ́ forí ara wa gbára wa ni alhamdulillah ọlọ́run sọ Mo rẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ rí, tó dà ìjọ́ tó ní kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn. Ẹlẹ́ẹ̀kejì, kí ní kan bẹ̀tẹ̀ wá sọ fún mi nígbà tí mo bí ń jẹta yẹn. Mo ní kí ẹ sọ̀rọ̀ rí, ẹ wá ní pẹ́ ẹ̀ ní kí ní kan lọ́wọ́ rí mi fẹ́ra ilé tí ẹ̀gbẹ́ sọ fúnra yín. Kéèkì ni mo rọ pọ̀. ẹ̀ ní kí

mo lè sọ ní tọ́pì pé wọ́n láì tàláì mo rí wọ́n mẹ́ra tó bì sí àti sábà máa mọ́ sí lẹ́gbùn náà wọ́n láì tàláì mo rí wọ́n kọ̀bọ̀ rí ìyẹn tó dẹ̀ fún mi ààrí wọ́n kọ̀bọ̀ rí iye tó ṣe ìdílé 1000 2000 kò dẹ̀ fún bá rẹ̀ mi ṣe Akọ̀ máa dáàkì ẹ̀ áàkù ní ọ̀pá tó lábí òkú tí wọ́n mẹ́ra ìpé ní ìgbà. Ṣé àríkà wọn fún mọ́rún láti ṣe tó gbà ní ṣe nǹkan tí wọ́n lẹ́nu. Ọlọ́run sọ ilẹ̀ sọ̀rọ̀ rí bára kan láti fún. Ṣàjírí báyìí, mo rí sọ pé Alkhalili tẹ́ ṣe yìí, ọ̀tàkù yóò máa ń tọrjà òun àti ìrìnà. Alkùránì lórí bẹ́ẹ̀ o, ó ní gbogbo ẹ̀yẹ yẹn páyọ̀ ọjọ́ kan, ẹ̀ kẹ́ padà padà síwájú Ọlọ́run. Á pàdé o, wọ́n gbé jẹ́ ìta àṣírí eré páráyé yìí ẹ̀ gbogbo ó bọ̀ tún padà jọ kánwọ́ pẹ̀ níwájú ọlọ́run ah, ah, ah, ọ̀rọ̀ tó sọ ń pa wádìí eh, hmm, eh, lọ́bùnmí ọ̀rọ̀ yìí ẹjá pé àwọn méjì tó náà kò ní jẹ́ mú ọ̀rọ̀ báyìí ẹjá sọ gbangba ṣáàrù alhamdulillah Wàlékún sàlámù rahmatullah. Ẹ má bínú mi ìgbára rí kí mi rí ṣe ní kọ́nfàṣọ́ mi rí ṣe. Mo ti wá pé áìtọ́mù tí àwọn ti ṣàlàyé. Ẹ bóò ni àyí ṣe jẹ́ sí dáwà lè ìkan nínú àjọ ìdáwà lè gbé ní ẹ̀yìn mélòó lẹ́jọ́ ní dáwà lè ti ń jọ náà lọ́tọ́rọ̀ àkàrí tí ó gbẹ́ ṣẹlẹ̀ ẹ̀yìn mélòó ní mẹ́ta ẹ̀yìn mẹ́ta àti tẹ́ẹ̀tọ̀ mẹ́nìkíní ẹ̀yìn mẹ́nìkejì ẹjọ́ ǹjẹ́ yìí pé alkhalili láti sọ fún pé láti dáwà lè kìlẹ̀ tí ń tẹ́ o ẹ̀rí tó sọ̀rọ̀ ó sì ráì tí wọ́n wá ní báyìí alkhalili onímọ̀jẹ̀sí ọ̀rọ̀ ọkà Alcalini Itagara ni mímọ̀ sí. Alcalini Itagara ni mímọ̀ sí. Ẹni ò mọ́ rí o, ní ìbẹ̀ ní nọ́mbà rí. Wàlá ìlàbí. Ṣé ò mọ́ rí ìjọ ní kọ́ńtàkì kankan pẹ̀lú tí ó pẹ́ ní ọ̀nà bẹ̀rẹ̀. Kẹ́ pé rí lórí fóònù, kó wà ní pé kọ́ńtàkì ní kẹ́ pé ẹ tọ́ọ̀nù lórí fóònù. Ọlọ́run jẹ́. Ẹjẹ́ àti ìjẹ́ ẹmọ́ ń pawó ní dáwà lè ta wájọ mọ́ ń pín. Ṣé owó bá wò? Pẹ́sàn ò yé yí. Kò sí ìyé ni o. Ẹjẹ́ ẹmọ́ ń pawó táàmù á pín dáwà lọ jòkó báyìí. Ṣọ́ra ìní wá torí ẹ̀sùn tánì mọ́mọ́ pín mọ́, èmi náà kọ̀ lọ wo tèmi lọ́rẹ̀. <laughs> Owó bá wò. Kò sọ pé pawó dáwà lè tàbọ́ tó ń náwó síbẹ̀. Alhamdulillah. Ọlọ́run sọ ilẹ̀ sọ lórí. Aláwọ̀ àmín. Àmín. Ọ̀yọ́kùn. Ẹnì kejì ní. Tọ́, ẹnì kí ẹ̀ta tí mo fẹ́ pè yìí, ó ṣe é ṣe kí béèrè ni ó lé kan lọ́dọ̀ tẹ́lẹ̀ o, torí pé ẹni tó wà in charge editing tí mo rúkọ ẹ̀, àwọn fídíò tó máa ń ṣe o, ẹni tó wà in charge ẹ̀ ni. So mo wá fẹ́ pẹ́ ni o náà láti confirm. Jọba irú táà ń ṣe yìí, ìwọ àmì máa rẹ̀ tó wọ́n lọ́ta sí ara wọn lọ́wọ́ parọ́ kan ọwọ́ rẹ̀ pé máa fi bára àwọn ìjàwó èèyàn yọ́ sọ́rí lẹ́yìn ilé ìta ń sìn tẹbá ti pa rúrọ́ ni àwọn yóò kàn mọ́ fi ilé ìtẹ́sì lọ́rọ̀ ni kéde ìmọ̀ jésì ní gbogbo ọwọ́ tẹ́ẹ̀bá padà mọ́ pa ẹ̀ẹ́dẹ́ mọ̀ fún agbára wa kéde àwọn ọ̀rẹ́ mi náà nígbà wá bẹ̀rẹ̀ sára yóò tẹ́ẹ̀ mọ̀ fún ara agbára wa ń kíríkẹ̀ sílẹ̀ tán ẹ̀yà ọ̀rùn súnmọ́ wọn jẹma ẹ lọ kẹ́kọ̀ọ́ bí eléyìí o ẹ má jẹ́ káwọn oníkìní ẹ má jẹ́ wọ́n forí ara yín gbára yín mọ́ ẹ má jẹ́ wọ́n forí ara yín gbára yín mọ́ àwọn tẹ́lẹ̀ mọ́ bára yín jà sí àwọn rẹ̀ o àwọn ń gbádùn láàrin yóò ti mọ gbóná sí i wọ́n gbádùn yóò ti mọ ẹgbó àwọn àrùsùn náà kì ní kan lọ láàrin wọn láìpẹ́ ọ̀rọ̀ nàìjíríà sálábí àrùsùn náà sì rẹ àwọn ọmọ sẹ́rì kan bá jẹ́ mistake wọ́n sọ fún àwọn náà ni àwọn àtọ́ sọ fún àwọn mistake ní sáàbù kì ní kan ṣe kò ṣe mistake àwọn kan sì lọ platform wọn náà wọlé ìkà ah, wàhálà àti ní kan olágbólé sàlàfíyà ẹ̀rọ tẹ́wọ̀n dẹ́ ara yígbà láìsè bára wa tòótọ́ ọ̀rọ̀ láìsè bá ti yọjú ọ̀rọ̀ ara wa kí a rí ẹgbẹ́ jẹ́ wọ́n mọ dárí wa rẹ̀ mọ́jẹ̀ kí wọ́n mọ fọ́ wa sí ìṣe wọn náà wọ́n mọ fẹ́ fọ́ àrùsùn náà nìkan bá wà náà ni àmọ́ dùn mí pé ọ̀dọ̀ wa àlùkàlẹ́ ló ti àrùnà kọsùrùmù ìtàkàrí lómi. ó nígbà yìí bàbá tó sọ̀rọ̀ jẹ́ tó mọ bí kẹ́ntì ẹ̀tẹ́ mọ̀ yìí ò tọ́ ni wó lápè mí bàbá ti ń rí yàn tí nǹkan ti jẹ́jẹ́ tí ṣekínú kan mọ̀ mọ̀ fọ́ọ̀lù fún mọ́run. yóò sọ̀rọ̀ ẹnu ẹ̀ náà yóò hùwà náà yóò ṣèṣe náà yóò lọ kàn náà wọ́n jẹ́ kí ẹ̀gbẹ́ ó kàn tó wá yà. ìgbà náà lọ́ tó mọ̀ pé ibi tí mo gbẹ́ ni ibi ló yẹ kó wà àbí mo ti ṣì ọ̀bá tó ọjọ́ ti pẹ́ mo ti ṣìyàn mú ọjọ́ ti pẹ́ ẹlápùjọmọ́ ẹjẹ́ pẹ́lẹ̀ kẹta àwọn dáwà link dágbọ́ sí àwọn náà tí wọ́n sọ hmm. Naam. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. Hayyakumullah ya ma kullati. Ọ̀rọ̀ Sheikh. Ẹ pẹ̀lẹ́ láti gbìyànjú lọ. Ọlọ́run bá wọn pẹ̀lú ní Islam. Àmì àti orí ètò lẹ́wà mo sí ní ìpẹ̀lú lórí ètò. Àwọn ètò ìlú náà tó retí. Ẹ̀kí <laughs> retí. Ẹ̀kí retí ìgbọ́ni. Òun náà lójú wá dé yìí, lójú wá gbé dé ọ̀rọ̀ náà làwọn ń ṣe ìwádìí lórí lọ́tún lọ́sì mo ti pé bẹ́ẹ̀ mo ti pé icon wọ́n ti sọ tọ̀dọ̀ ara wọn wọ́n ti pé afá àkejì wọ́n ti sọ tọ̀dọ̀ ara wọn ẹ̀yin náà sì lẹ́nu kẹta tèmi mọ̀ jọmọ́ àpò wá kọ́ lọ́wọ́ bá búra fún yín o torí ọ̀rọ̀ social media ti dá nǹkan nìtì àyíkọ́ tó lè sọ pé kí ní ọlẹ̀ látún plan ẹ̀ níbàmù tọ̀mú fọ́ lọ́wọ́ bá búra fún yín pé èmi ò mọ ẹlòmíì ní dáwà líǹkì tí wọ́n jọ níjọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta dáńtẹ̀ yìí lọ kí wọ́n bẹ̀rẹ̀ kọ́lá kẹrẹ mọ̀jọ̀mọ́ wọ́n rẹ́jísà ẹ̀ o tán ní sàtífíkẹ́sì lọ́dọ̀ sí èsì wọ́n rẹ́jísà kára wọn tọ ọlọ́run sàlùwà babalákun àkọ́kọ́ pé mímọ̀ jẹ̀sìn nígbà tọ́rọ ìtajà ọ̀jà ń lọ pé pé

Àbú àbú ẹmọ tó ṣẹlẹ̀. Ní orí social media láwà. Ìṣúná lè sọ pé ọ̀tọ̀ ni tó ń béèrè ọ̀tọ̀ ni tó wá ń dáhùn. Ẹ sọ pé ẹ̀hẹ́ mi ò pé rí o àbí mo pé lóòótọ́ o ní òní kẹsì bọ́lọ̀ ń búra lé lórí. Mo fi ọlọ́wọ́ ọba tó pákà tó ní ẹ̀mí mi. Ó jẹ́ pé òun ló dá mi, òun ló máa gbẹ̀mí mi, mo fi búra. Ilé ìpé àpá ìkàlí ilé o, ní ìpé wọ́n lórí fóònù. Ayúwà, jazakumullahu khairan. Ọlọ́run sọ ilé ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kẹ́bì, ǹjẹ́ ẹ máa ń pawó tẹ́ ẹ máa ń pín ní Dáwálé? A gbékalẹ̀ fún business ẹ̀yin lẹ́wà ní ìdí kẹmọ ẹ̀dí ti fídíò. Bẹ́ẹ̀ni, pẹ̀lú ìgbọ́n lọ́wọ́ pa. Fídíò ìkádàrọ̀dà mọ́dà tó pẹ́ kó tó jáde. Pé ẹ̀ ń gbé yẹ̀wò pé àṣẹ́lẹ̀ yìí ti dá kó jáde báyìí, ṣẹlẹ̀ yóò ní lójú ti wá báyìí. Èé kìí kò wá já báyìí ṣe àbíbò ló ti jẹ́ tó fi pẹ́ kó tó jáde. Naam, ìgbẹ́ tẹ́tẹ́ ìjẹ́ sí mi, tẹ́pẹ̀ mi ní òkè ẹ̀yà online, bẹ́ẹ̀ ni mi ò sí nínú ọ́fíìsì. Ìgbẹ́ tẹ́pẹ̀ mi, àárín ọjà ni mo wà àárín ọjà ni mo rà tẹ́tí pé ní kí mo fẹ́ sọ pé à mi ò tiẹ̀ láyé mi ò tiẹ̀ lè fẹ́ níbi torí inú ọjà ni mo rà láti mo tẹ̀sí máa délé kò sí ná àwọn oríṣiríṣi ìkan tó ń gbóná ara wọn gbogbo ẹjọ́ àwọn gbogbo orí ara wọn tó jẹ́ pé kò fún mi láyè láti lè ṣe ìjọ tí mo tó rí ṣe òun náà ni mo tó gbé jáde ìjọba mo bí bí èmi àti àlèkà àwọn àtàlèkà nílé tàbí wájọ ṣe mítìn tàbí wá sọ yí pé à ń gbẹ̀yẹ̀wò láàrin ara wa àwọn hmm. tí àfà ìkàlẹ́ ní ti rí ìjẹ́bì hmm. máa wá tó lórí ọ̀rọ̀ yẹn èmi á wá búra máa fi ra mi búra máa bẹ̀rẹ̀ sí àfà ìkàlẹ́ yìí náà máa fi àwọn náà búra tó bá jẹ́ pé ní tí àfà ìkàlẹ́ ní sọ wípé à ń gbẹ̀yẹ̀wò láàrin ara wa gbé jáde ọba ẹgbẹ́ ń torí ọ̀rọ̀ yẹn ó mú èmi tó bá jẹ́ pé ìdáǹkà nínú ìsọ tó bá jẹ́ kókò ṣe rí ní ẹyẹ gbogbo kí ìdìdọ̀dọ̀ lọ́wọ́ ọba tó máa bá mi ṣùgbọ́n tó bá jẹ́ pé àlùkàlí ní púlọ́ ni kí ìdìdọ̀dọ̀ lọ́wọ́ ọba kó máa bá àlùkàlí rí ẹ má ṣe pé fún ìyàtọ̀tọ̀ ẹ má ṣe pé èyí tẹ́lẹ̀ ẹfẹ́ ní ìtò wáyé nítorí pé tọ́pìkì mo kọ̀ yìí Ìjẹ́ Al-Khalili kọ síbi tí ẹ̀ ní pé Akim Kutubi la'natullahi 'ala al-kadhibin ìpèrè oúnjẹ, àmọ́ kò lẹ́kọ̀ọ́ kan níwà kọ lẹ́kọ̀ọ́ hùn. Àfá àkókò yìí náà sẹ́yìn náà bá padà gbọ́ ìgbẹ́kẹ́ inú mẹ́kọ̀ọ́ yìí, kí Al-Khalili, ọwá ṣe la'natullahi ìgbẹ́ni lórí. Kí lánà ọlọ́run bá dé bá mi, ọ̀pìn bẹ̀rẹ̀ ọmọ àwọn èèyàn kàbẹ́ sọ̀rọ̀ mẹ́ta wá ní ara rẹ̀ láti kú túbí yẹn àà ah, ó ti ṣe àgbákò fún ìbádà ìmọ̀ kú túbí tó wà kàlìkàlì ní ṣọ́pá nǹkan wọ́n ẹni ò yóò pán àṣíráìdù ẹmẹ́ni tọ́lọ̀ ń bínú sí gẹ́lásán kò só ní ẹgbẹ̀ fún ọ ọba mọ̀ gbé lámẹ̀ wá ẹmẹ́jà sí pè fọ́ra wa àbá ilé ẹmọ́ gbé ọ̀rọ̀ bẹ̀rùn ẹ̀kọ́ tó ń yẹ ká kó gbogbo ẹ̀yí wa mọ́ ẹ lánà tún láyé wọ́n bá tó fọ́n náà kó olúwa ní Eh, eh, eh, ẹgbẹ̀rún fìtínà kan látú sí ìbánilẹ̀ lábí iná bọ́ra mú mi ń kó rọ́ọ̀sọ̀ tí fìtínà ní bá dé wọ́n tẹ́kù fìtínà kan látú sí ìbánilẹ̀ lábí iná bọ́ra mú mi ń kó rọ́ọ̀sọ̀ ẹgbẹ̀rún fìtínà fi pé tó bá dé tẹ́ kìí ṣe àwọn tó wọ́n mọ̀ jẹ̀bi ní nìkan ní ọmọ kan mọ́ tó bá dé ó lè padà pẹlòmí ó lè ta may Allah forgive me and you fún wọ èyí tẹ́lẹ̀ ó fi ní kọ́lọ́wọ́ bínú ṣe ọ̀pọ̀lọpọ̀ forí fi hàn torí ó lè padà yákọ̀ orí aláìsíkọ̀ ṣàṣìṣe ó lè padà yákọ̀ mọ̀ pé ara ah, kò jàmbọ̀ ọkùnrin ó lè padà yá tíbi ní ọlọ́mà tí wọ́n bọ̀ èrè mi wádà èrè ní ìjẹrẹ mọ́ kọ́ àríkọ́lọ́ mọ́ bínú sí ọgbọ́ bínú sí mi náà kọ́lọ̀ bá wọn náà a bá ẹ̀dàkùn tọ́lọ̀

ẹgbẹ́ dáwà alálẹ̀ àwọn dáwà alálẹ̀ láàrin orí ìkẹ́ dáwà alálẹ̀ láàrin jù àìkọ́ ọ̀rọ̀ mọ̀lá tó sọ bí ọ̀pọ̀ sí mọ̀ ilẹ̀ mẹ́rẹ́ pẹ́ntẹ́rà yìí ẹgbẹ́ sọ ní rọ́gùn àìkàlírí tí ọ̀pá sí mọ̀ tọ́ ọ̀nà mọ́ rẹ̀ fọ́mọ́ mo ní àìkọ̀ lórí bàlágọ̀ síra tí mo mọ̀ nípa òyìn àgbàlágọ̀ tí wàá bí ha ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo ní àìkọ̀ lórí mùsọ̀rẹ̀ àbí síra tí mo mọ̀ nípa sí mùsọ̀rẹ̀ àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ gbogbo àwọn eléyìí ká tó bá sọ àìkọ̀ àwọn yóò àìkọ̀ àwọn tó lọ́wọ́ tilẹ̀ ẹ̀yìn mo wá ní àìkọ̀ ọ̀nù mọ́sálásí jẹ́rù àgbà ilẹ̀ nàwàwíyà àti lọ every wednesday bá dẹ̀ magre tí mo ní báwo sí máa gbé sórí afẹ́fẹ́ every month and now mo ti ṣe tàná àwọn tó bá wà lórí àwọn whatsapp group wa àti lórí telegram ẹ bọ̀ bọ́ mi lẹ́yìn gbogbo ọjọ́ júmọ̀ tá a bá kírun júmọ̀ àtàn èyí ó tún wá jòkó ẹ̀yìn ara ẹ̀yìn bàbá ara ẹ̀mbá ní ìbéèrè tó fẹ́ béèrè tọ́rọ̀ àyíkíní kan bàbá alábẹ́ kíní kan bàbá ló jẹ́ táwọn àwọn àgbàlagbà máa ń níbi ábùgbéjò kó nìkalẹ̀ bàbá fún omi yóò jẹ mọ́ra ó tún ní bọ́tún níbi ọ̀rọ̀ ẹlẹ́kẹta tá mọ́ lọ ìjọ ẹlẹ́kẹta níjọ sátọ̀dé alùpàdù tẹ̀síì tẹ̀síì kò agbé láti ṣúgbàdù fàájì àmì bá kọ́rọ̀ àwọn túnlọ́wọ́ nígbà níjọ every Saturday tọ́lọ̀ bá ní bá mi láyé every Saturday tọ́lọ̀ bá ní bá mi láyé

ẹni yìí tó ọmọ sábà rí nínú kó sọ pé léyìí sọ tí olóyè sọ ní tó wù mí kí wá sí lórí Facebook nu nígbà tí irú àwọn onírẹ́dẹ̀rẹ̀dẹ̀ ti pọ̀ ẹ ìwọ́n fẹ́ bá àmọ́ àmọ́ ake báwọn àmọ́ ẹni tó bá ní ká mọ tẹ jí ó máa ń sìn òun lè mọ sọ tiẹ̀ òun lè mọ sọ tiẹ̀ àbí ara ríra rẹ̀ ní fáwọn ẹ̀sìn ẹ̀yẹ nígbà tó ń bú ẹni tó ti ẹ̀yẹ akànjí ó mọ̀ ní pé ojú kan tó ń ní àwọn kan ní àwọn kan ojú méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n rò kan ni. a ṣàlàyé ọwá bẹ̀rẹ̀ àbòsí ọwá bẹ̀rẹ̀ ọwá fẹ́ mọ́ sún wájú papọ̀ mọ́ sí papọ̀ mọ́ dàníwárú o àwọn o wọ́n wọ́n láì ràbí àwa ń bẹ náà káàrin ń gẹ́tò yìí àdìkẹ̀tù tí ọgbẹ́ ń sọ̀dọ̀ hàn tẹ́hàn ní inú tí wọ́n òdùn rí ti ń lọ ti ń lọ àwọn ni mọ bàjẹ́ sọ̀rọ̀ jẹmọ́ èyí ò náà kó máa jẹ́ ti ti dáwà lèrè ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta táàtún sọ ní ìjòkó yìí àwọn èèyàn pè yìí ṣe kò tún sọ̀rọ̀ mọ́lẹ̀ àbí kí ní ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹ̀yìn jẹ́ pé ẹmọ́ ti pè àsìkò kò tí àti ìyẹ́gun tá a bá wà ẹ̀dàkùn ẹjá yanjú nǹkan tá a fẹ́ tá a bá wọn ọ̀rọ̀ mi Hello. Ẹjọ́ àtìkò tó sí ìpẹ́ láti ìpẹ́ ẹjọ́. Àtìkò tó sí ìtò. Jọmọ́, àlùkọ̀lí ní wá sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Kí ni nǹkan náà? Ó ní ọ̀rẹ́ mi tó súnmọ́ mi, ó sì fọ́lọ̀ búra lórí eléyìí. Ó lọ́rẹ́ mi tó súnmọ́ mi, tó sọ báyìí, báyìí, báyìí. Èyí òun náà ìbámọ́ sọ̀rọ̀ pẹ̀lú personal use náà ni àmọ́ kí ni ó jẹ́ sọ̀rọ̀ pẹ̀lú pé ó tún jẹ́ dáàrin èmi àtàwọn ọ̀rẹ́ mi ọ̀hún lè dáàrin èmi àtàwọn èèyàn níṣẹ́ ọlọ́run ti jẹ́ kì í jẹ́ jẹ́mọ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi nǹkan bẹ àwọn ọlọ́wọ́ bá mo ń bẹ̀ ọ́ ní asùnmá ìka ìfọ́sùnà wọ́n sì fáà ti kan ìrìnlẹ̀ àwọn ọ̀rẹ́ mi yogun tí mo ń jà ìlú àti wọn lájọ́ mọ́ ń jà àjọ mọ́ ń jà ni ọlọ́run dákùnmọ́ dáàríwárú mọ́dáàríwárú àwọn bí tí ọ̀rọ̀ wá wà láàrin èyí àtàwọn ọ̀rẹ́ mi mọ̀ bílá yìí ló gbọ́ ó ti wọ́n pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n bá sọ yàn bá ṣe sí bóyá wá jí gbọ́ bóyá ó gbọ́ bóyá aláàmọ́gbọ́ àmọ́wà àlà èyàn ní àti ìjẹ amáwọn tó ọlọ́run búra wọn sọ wípé ànábì sọ kíní kan èyí ń dàpọ̀ ànábì alábìlẹ̀ ní ẹgbẹ́ tó bá fọ ọlọ́run búra fún wa ká gbà pé ò parọ́ èyí sọ pé ò parọ́ mbẹ̀ àmọ́ mo kàn fẹ́ ṣàlàyé fún ọ pé ó lè jẹ́ lò ní ìlú pì irú mistake tó ṣe ń bi ti dá wálé ìfowópamọ́ tó ṣe ń bi eléyìí náà ọ̀ wádìí dáadáa èèyàn kan sọ̀rọ̀ fún ọwọ́ náà sí ìgbà ọ̀tún wá pé ọ̀fẹ́ tó wá sọ pé wọ́n sọ pé wọ́n tún wá ní ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n tún wá ń ṣe isbat isbat lọ fún gbé wà ọ̀bẹ̀rù ọlọ́wọ̀ sí gbẹjọ́ mẹ́ta kìlámù wọ́n takùn yóò mẹ́rin tó jà ó lọ fún ìlú ìlú ọ̀la. táyà ọjọ́ náà èmi àti ọjọ́ pàdé àjọ dún wájú ọlọ́run. ẹ̀ àìsè èmi ò ní ṣépè fún ọ ìṣèkè àwùjọdùnlá lóòótọ́ àmọ́bí ṣe ìdákùdá ọlọ́tí mọ̀ọ́dúnrún rẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀ lọ́wọ́ ṣàbùjú fún àmọ́ àní ṣépè fún ọ. ẹ̀ ìgbẹ́ kó ṣe nítorí ọba ti ń kan personal issues ẹ má jẹ́ àmọ́ ẹgbẹ́ kan mọ́ gbé wa kó orí tọ́pìkì mọ́ ẹ̀sọ́ ẹ̀kú mẹ́ ẹ̀tìtì mọ́ twitch ọ̀rọ̀ lọ ró kan sọ ẹgbẹ̀rún bí wọ́n ti lérí tó wà ní sọ̀rọ̀ náà bí wọ́n náà bá sọ ẹgbẹ̀rún ọ̀rọ̀ ọgbọ́ mo fẹ́ padà ibi ọ̀rọ̀ ní geomancy ìrújú àwọn geomancy àtẹyẹpẹ ìwọ́n padà bẹ́ẹ̀ ìwà mọ̀ o nípa ṣé ìwọ náà ń tẹ yẹpẹ ní ọ̀rọ̀ yìí ṣe bí ọmú ni kò yé ni mo bẹ̀rẹ̀ ní olóòrùn tí mo ṣe bá fún ọ abọ́ ń ṣe ni kò ni tó lápọ̀ mẹ́tò lè ní mọ̀ bí ìmọ́ tó nípa fíwá jáde ọlọ́rọ̀ àná ọlọ́rọ̀ bá ní ara mi ìlọ́rọ̀ bá dídé jùlọ àwọn ọ̀rẹ́ mi ló yóò gbọ́ pé ni mo ti bá wọn sọ̀rọ̀ ti tẹ́ àbáwọn náà ti bá mi sọ̀rọ̀ ti tẹ́ wọ́n yóò gbọ́ bẹ́ẹ̀ wo sọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ó fa kí n pè wọ́n ẹ̀yin ọ̀rẹ́ mi mo pè kárùkú fún àwọn ọ̀rẹ́ mi tó sọ àtúwà mọ àwọn ọ̀rẹ́ mi wọ́n mọ àwọn ẹ̀kẹ́ táwọn eléyìí tí bá tutọ́ wọ́n wọ̀tún rẹ̀ wọ́n bá tutọ́ wọ́n mọ̀tún rẹ̀ ìdí bẹ́ sọ́dí wọn sọ́dí tó wọ́n ẹ̀sílẹ̀ tó gbígbó ti wà mú ọ̀rọ̀ rò pé ìwọ ọ̀rọ̀ lè contribute láàrin ìdí wọn ọmọ sílẹ̀ kan bí ẹjẹ́ kó yé gbogbo orú yín tẹ bá rò pé ẹmọ mọ ẹwà mí ìlú ẹmọ bí pọ̀ sí wọn ẹmọ lọ láìkẹ ẹ bá rò pé ẹlì dáhùn kẹrẹ láàrin wa àmọ́ tí bá ṣe yé wọn tẹ́bi náà ṣe yé mi àwọn ọ̀rẹ́ mi tẹ́ wọn àwọn ọ̀rọ̀ tí àwa gbọ́ra wa yé ń bẹ̀ kẹ́ ń jẹ́ sọ fún yín kì í sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ mọ̀ lájọ́sọ́ láàrin ara ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ mọ̀ ní tẹ́ sọ̀rọ̀ táà mọ́tàwó wọ́n níkà ní ẹ́tẹ́ẹ̀dì nínú ọkàn wọn ní ò ní ẹ́tẹ́ẹ̀dì wọn ní ọkàn wọ́n ń ṣàgbọ́ ọkùnrin àkọ́bí ìtòjú ní gbọ́ mọ́ ń fún wọn táwọn Yorùbá mọ̀ fún ọmọ báyìí wọ́n sì mọ̀ tó rán mọ̀ pé ó níbi tágbéra wọn sí ṣẹ́wọ́n rẹ̀ lọ sábílẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ah, ah, ah, ọ̀rẹ́ mi bá ní ìgbà wọ́n kò sọ́jọ́ ẹgbọ́ bàìdà ìbàjẹ́ ìyàn gbọ́n àwọn gbọ́ àwọn gbọ́n jẹta wọ́n jẹ́ wọ́n gbọ́ pé ó ní ọ̀rẹ́ mi ọ́ ni ẹni ọtí rẹ̀ ń wá báyìí sí náà

àwọn àti ìbánidàlẹ́ lódorí ọ́ yímọ̀ sí ìmọ̀ sí everybody wọ́n lọ́dẹ̀ àwọn tó wá ti ní ọ̀rẹ́ àwọn níye wọ́n mọ̀ ọgbọ́n níye tọ́ ẹni ò wá nínú ọ̀parọ̀ ẹ mo sọ́rọ̀ ẹ̀tọ́ agbóbúlẹ̀ nìkan mọ̀ mọ̀ fẹ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ fún ọ ó wá pèrè lọ́rẹ̀ mi fún ọ tó fẹ́ túbọ̀ àbíbẹ̀ẹ̀kọ́ bóyá òní ilé bẹ́ ọ ti gbé mi sípò ńlá lọ́dọ̀ rẹ̀ pé ah, ó ti wò ní pé bóyá mo fẹ́ràn òun dàbí ìyàtọ̀ òun kúrò sí gan tí ó mọ̀ sí bóyá ó ní lẹ́bù lọ́dọ̀ ló lè mọ́mọ́ kó lọ pìrìsẹ́ǹtì ara ẹ̀ bẹ́ẹ̀ fún ọ mo torí bá mi sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn ẹ̀fọ́ àwọn ẹ̀fọ́ ń pa àwọn ọ̀rẹ́ mi ló kọjẹ́ àwọn ẹ̀rẹ̀ tí ń bẹ́ẹ̀ bí báyìí wọ́n dá ọkọ̀ ọmọ yá mo ní mọ́ aláṣẹ́gbẹ̀ àtàrí kàrí ní mo mẹni tí ọkà gbogbo yóò bẹ lọ́dọ̀ rẹ̀ èmi àti ẹ̀gẹ́gẹ́ lábẹ́ yẹjú gbogbo bá sì dáṣọ pa rẹ̀ tótá kí lọ wá bẹ́ sọ kí ló dé kí ló dé ẹ má máa so irun wájú papọ̀ mọ́tò papọ̀ ẹ má ọlọ́mọ dúpẹ́ fún ọrùn ẹjọ́ mẹ́ẹ̀dá fún ẹrú ọlọ́run bá kan wà níbi bẹ́ẹ̀ bá ń ṣàdúrà fún ó ní afá Abdulhakeem Mudafir tó bí rọrùn kí wọ́n ní ìkànnà àwọn afárá ni wọ́n ń pè ní. náà àyẹ̀kùnmọ̀ sọ̀rọ̀ àwọn ọmọdé mo ti wà lóye tó. ah ok àwọn ọ̀sọ̀rọ̀ lé kànú kọlíbà mọ̀ pé oh, ọlọ́run tí ó sì kún gẹ́ ọlọ́run sì ní tí ó sì kún gẹ́ bí kọ́ dáta lè láàrin wa ẹ̀rọ sí lè dá nǹkan kan lè láàrin wa gbogbo nǹkan tó rí tí àyí lè pẹ́ bẹ́ sáfí lábẹ́ kò sọ́nà mẹ́ kò sì sọ̀rọ̀ mẹ́ ọ̀ọ́lẹ̀ ọ̀ọ́lẹ̀ lọ́mbẹ̀ tọ̀ ṣẹ́wárí ọmọ ìyáwá tí mo lè bá ṣàdúrà fún náà ni àbí mọ́rí kéwú dì rọrùn gbogbo rọ́tà fa àpamọ́ ní olówó dé ẹ tí ò bá lọ rí fa nǹkan yìí sí mi àfa mi ti bá yanjú ẹ ọlọ́run máa sanwó lẹ́sọ̀ọ́ lórí ọlọ́run kó kakúlọ̀ nìyá lọ àṣàrí àti tiwọn náà. náà Hello. Salaam alaikum. Alaikum salam wa rahmatullah. Ọlọ́wọ́ jẹ́ pẹ̀lú igun. Àmì àmìsà àmì lọ́sà. Nẹ́tíwọ̀kì yìí ò dáadáa. Nẹ́tíwọ̀kì yìí ò dáadáa. Ẹjọ́, mo ń gbọ́ nídájẹ̀ ní gbọ́ nẹ́tíwọ̀kì ní kí ẹ̀gbọ́. Ok. Ẹgbọ́n fáẹ̀. Ok, ẹ mọ́ sọ̀rọ̀ lẹ́

Ìyẹn ọgbọ́n tẹ́ ń lọ. Ìyẹn ọjọ́ àjọ́. Hello? Àwọn kọlù ní gbéra wọn yóò. Ẹwà níbi àwọn kọlù yẹn tàbí kí ní tí mo dẹ̀ lọ́sẹ̀ ìṣúgbì ìdáni. Àwọn àrẹ̀lẹ̀. Wà ní kí mo sọ láàmọ́ra ọ̀tọ̀lá. Ok. Náà. Àpárá àbẹ̀rẹ̀ àwùjọ sọ̀rọ̀. Ṣẹ̀dá pẹ̀ sórí prógrámù ní ìmọ̀ Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ó kéré orí prógrámù lẹ́wà. Ok, àpárá àbẹ̀rẹ̀ àwùjọ sọ̀rọ̀. Ẹ sọ lẹ́fẹ́ sọ ní ìmọ̀ yìí, ẹ mọ̀ sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ ni. Ẹ mọ̀ sọ̀rọ̀ yà sọ̀rọ̀ yìí jẹ́. Ìgbà tí mo fẹ́ sọ ní pé lórí ìdíje tí ìdíje ọmọ ọkọ̀ ọ̀la. Ìgbà tí mo fẹ́ sọ ní àwọn àti Àpá ìdápọ̀ ẹmọ́ tí ń jẹ́ ọmọ lọ́wọ́ àpá ìṣù pẹ̀sẹ̀ ìdápọ̀ tó lọ́wọ́. Ìpá ìṣù àlàyé mo tí ó ah, ah, ah, ǹjẹ́ mi ò kẹ́ nílé. Ǹjẹ́ mi ìfẹ́ ìdápọ̀ àpá ẹmọ́ sọ jíṣù ọmọ lọ́wọ́ tó bá rí máa tútọ̀ lápọ̀ ìtọ́ bí kìí ṣe ìṣù. Ẹgbẹ́ mi ìfẹ́ ní ìṣù bẹ́ẹ̀ ìtọ̀fẹ́ ẹmọ́ pé ní ìṣù o. Ẹgbẹ́ tí ó bá pè ẹmọ́ sọ pàǹfà wàhálà wàhálà kìí ṣe wàhálà nílé yìí. Táàfù gbọ́dọ̀ jọ sọ bá wọn àwọn ọmọ ẹ̀kọ́, wà lé ṣúnú ṣọlọ́mọ̀ ọ̀rọ̀ mùsùlùmí àrúgbẹ̀ lámọ̀sọ́ di wàhálà wà láàrín Jọ lọ ní ìlú ìjẹ̀bọ̀. Alhamdulillah, alhamdulillah. Wà láìrí, wà láìrí, ní ọmọ ìlú Bizim bir şey yapıyoruz. Çok acayip Hello, sir, hello sir. Hello sir. Bóyá ẹ̀pẹ̀ sórí blow, ẹ̀pẹ̀ sórí blow yẹn wà fẹ́ tẹ́lì ní ọ̀tá. Ẹ̀pẹ̀ sórí blow yẹn gbé ókè. Ẹ̀gbẹ́ àwọn tábá fẹ́ máa pèká máa pè sórí blow. Ẹ dákùn sórí ọlọ́gbẹ́ tí ó bá sọ̀rọ̀. Ẹ má sọ̀rọ̀ yìí ní ìṣù ọ̀rọ̀ yìí ṣe jà o. Bàlá yìí ní òbá àlùkà lílí jà o. Ọ̀rẹ́ mi tí mo ń pe náà ni o. Ọ̀rẹ́ mi pàtàkì tí mo ń pe náà ni. Mo kàn sí ẹgbẹ́ mo sọ níbẹ̀rẹ̀ pé àwọn ọ̀rọ̀ tábà kan gbégbá bò mí mo fẹ́ dá padà sókè tó yẹ wà. Ẹ̀hẹ́ àwọn tí mo kàn sínú ẹ má fi ọ̀rọ̀ yìí níjà ẹ̀dá ogun tí ó bá pè ẹ má máa sọ pé à ń bẹ̀ yẹn ẹ̀mọ́ bí ní ìbínú o kí má bínú bí ti máa sọ̀rọ̀ kọ́ ìyàwó ìbẹ́ ẹ̀mọ́ dábà sọ pa mí ìṣépè yìí sọ̀rọ̀ náà àtúwá sọ̀rọ̀ báyìí náà ẹ tún adé sọ pé yíṣù ààyè nígbà yẹn nígbà yẹn nígbà yẹn kankan. náà àti sọ́ọ̀rì ẹ̀yàkùnmùláhù ọ̀rọ̀ yẹ̀kùn àti ẹ̀yàkùnmùláhù بارك الله وجوهكم آمين حرمكم وجوهكم آمين آمين وأنتم كذلك ní ọmọ bí inú mi jẹ̀dùn tó pẹ̀lú ti ẹ̀kẹ́rìfáì alhamdulillah ah, àmì ẹjẹ́ kí n sáré ṣe ìtẹ́ka ọ́fẹ́sà wọ́n ti jẹ́ pé ọdún ọdún ọdún náà mọ̀ lórí jésù ọdún ẹ̀ ti wá fún wọn ní èsì ní pé ìtawọ́ ṣe lórí sí lẹ́yìn ẹ̀ <laughs> káríkà kọ́ àwọn òṣèlú ẹ̀kọ́ kíláàsì ní àdúrà àti àmọ̀ ẹ̀sẹ̀ yẹn inú kíláàsì àdúgbò mẹ́tẹ́láàsì. Àmọ́ lẹ́yìn tó lù sí ní iṣẹ́ àwọn àwùjọ àwọn gbogbo àwọn tí wọ́n wù ní sí yìí. Bẹ́ẹ̀ni. Bóyá ni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ní àbí ìmọ̀. Ọlọ́run bá ti tìtò ní ọjọ́ wa. Nínú tí àìkàní ní sọ. Bẹ́ẹ̀ni. Bóyá kí ni sáré yẹ ọjọ́ kan sílẹ̀ lọ́nà Ibrahim kan. Òun ló máa ti yé ẹni pé ó fẹ́ ní ọrùn rọrùn. Ah, ok, ok. Àwọn èèyàn mẹ́ pé pẹ̀lú tíra tó kà, olórí tíra tó kà nígbà ẹni àti lẹ́ẹ̀kì lọ́dún ìfìdá. Ìfọ́ntọ̀ yìí, ó wà ní tíra yẹ tó tako tí àlùkà ní nítọ́. Yẹ́rú ọ̀rọ̀ tẹ́jọ́ ń fà, nínú ní tó dápọ̀ àlìkàlì ní inú ọ̀wọ̀ rẹ̀ ó wà ní tó àyè àlìkùnlọ́ọ̀sì yàrá ìdídà ẹ jẹ́ kí wọ́n kílẹ̀mí sẹ́yìn ti fi sílẹ̀ mọ́nì ìfọ̀ yìí nígbà tó ń tẹ̀lẹ̀ ìjọba fún aláṣẹ àti àṣẹ ìkàtì Ẹjẹ́ kí n sáré gẹ́rẹ́. Ókèdà, ókèdà. Ọlá ìṣẹ́ mo láǹfààní báyìí. Ókèdà, ókèdà. Ó ní ẹṣẹ́ mi tẹ́kì kan Aláṣẹ àti ní sí àti onílọ̀ jùúrù, ìpínlẹ̀ tó tí lọ jùúrù. Lọ́wọ́ àìjọ ni mùjọ́. Ó ní mo ni mùjọ́ fún alákọ̀ọ́kọ́ wà. Nítorí àìjọ yẹn yìí, ọlọ́dọ̀ àwọn ọmọ lójú, ẹgbẹ̀rún apamílẹ̀ nínú ọ̀lẹ́yìn

Ẹgbùn tí kí wọ́n ti ta ìmọ̀ ẹyẹ jẹjẹ ní pọ́gbẹ̀mù wà. Àpò ní wọ́n gbà ń bẹ̀ lọ́rùn ìpín. Àwọn a ti ẹjẹ́ tó bá kọ́lù àwọn Ìwọ́n bí ọlọ́wọ́ bá gbà tí wo ibi sí pọ́pìtì ní pé òṣèlú ọlọ́wọ́ bá gbogbo tọ́lọ́ mọ́jọ ìjìdí ní sọ́rọ̀ ìrìnlẹ̀ ìtẹ́lẹ̀ tí wọ́n fi jì hmm. ní sọ́rọ̀. Ìrìnlẹ̀ ìtẹ́lẹ̀ inú ni wá gbé pápídàta ti bẹ̀rẹ̀. Ìrìnlẹ̀ tó ń wá dé wọn pé iṣẹ́ kò jẹ́ sálàyé náà lè ṣàlàyé. àgbẹ̀lẹ̀ kódà fún ìgbọ́dọ̀ pàrọ̀ fún yín. wọ́n ti fi yẹn àyà ní kátókè tó kò ní kẹ́ sọ̀rọ̀ jù ní rárá. ìfúwa dábò ń pè ní alátọ̀jú ní àìjú yẹn. àfáà gbọ́dọ̀ àfọ́jà sì lé kí wọ́n kẹ́ ìsìn yẹn. Àwọn tóbi ìyẹ́ tó ké jẹ́. Kẹ́yà lábọ́ torí ọmọ ọmọ tí ó ń lọ oúnjẹ tí àfà rẹ̀ wò ní àà. Ìgbàdánì gan sọ lórí fọ́gbàmù kan wípé àbúrò bí yóò tèrọ ní mọ́tò lórí fọ́gbàmù àwọn tó ń gbé pọ̀ rẹ̀ ẹni ọwọ́ ọmọ tó gbà ní lọ́jọ́ kan lórí ìgbọ́kọ̀ ìlú fún ọkọ̀ láàrín lọ ara ìkà àgbègbè tó wọ̀ tó mùsùlùmí lọ́jọ́ àwọn tó pèsè ọmọ tó fún ìparọ́ mọ́ ní abala kan abalẹ́lẹ́ ìkéde ẹjọ́ ló ń lè kẹ́ ẹ̀tọ́ àwàbàrà yìí ní àwọn ìgbìmọ̀ tó rọ́ mú wọ́n ní kí táwọn máa òun náà ní wípé bábà láwọn tó bá ń lo nǹkan tó ní ẹ bá ń sọ lọ́wọ́lọ́wọ́ kò sí nǹkan tó fẹ́ gbà ń pásọ́lá ìṣù ṣùgbọ́n ìgbà wá kí ẹ̀ yìí kì í sọ̀rọ̀ pásọ́lá náà ń pè ní nǹkan tó ṣe wípé tó lè bá nǹkan bí ìgbẹ́ni dẹ́gbà sálà yìí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́bìnrin pọ̀ ẹ̀fà ìjọba ìtọ́ tí wọ́n sọ pé ìdíbò nìkan láti lè fi ṣe media ìyá àwọn tó ń sọ àmọ́ àti ọdún sí lè rí ẹ̀ ṣùgbọ́n ti sọ́nù ẹ̀ wípé ìrírí wá fún lórí social media pé kò pè ní tẹ́gbẹ́ nígbà tó àwọn ẹgbẹ́ ìgbẹ́ tó ká dákẹ́ ni ẹlẹ́ẹ̀ka àwọn ìgbẹ́ tó fẹ́ rẹ̀ lẹ́ ìfáàgò ìwọ́n pé wá ìpẹ́ ìwé mọ wọn ìwé ìfáàgò rẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹnìkan ìwé dákẹ́ ní wọn padà ìdí ẹ̀ tó ti gbéraga èyí rí báwọn ẹni ẹ ní òṣèǹtò bá sọ̀rọ̀ tó bá ti di ọ̀rọ̀ ọmọ àwọn ìgbẹ́ tó ti gbéraga. Ṣẹ́ni tó fẹ́ dìfẹ́ǹdì ìdírù ìmọ̀ṣáàlì tó wá ń sọ wípé ẹ̀ ń sọ wípé ẹ̀rìn bí mọ́ṣáàlì bú àwọn sàbẹ́ àwọn àṣọ àmọ́jì kan rí gbẹgbẹ tọ́nà ti kọ́kọ́ bú àwọn sàbẹ́ ni. Ó wá ní ilé ìbùkọ́ nínú ọ̀sán wípé àtúngbà díìtì lọ́wọ́ ẹni tó bá sọ wípé ṣé yí ìyẹ̀ fún ìpele. Ìjọ́ kékeré àwọn sàbẹ́ làwọn náà ń bú mo ní ẹrù Àyẹ̀wádìí àlùmọ̀tàmílà bí òde ṣe ṣe tí ó sọ. Àyẹ̀wò àpèyàn ní tọ́jọ́ wípé àwọn àlùkàgbàhùn tó jẹ́ kí àwọn tàbí ìmọ̀ bùkọ́ ní gbígbà ìgbà tó lọ gbà kàn dìde. Ìgbàjọ́ tó ṣe kéré náà ó láwọn ọ̀rọ̀ wípé àwọn àdídì ìmọ̀ òjò wọn làwọn tó ṣe wípé já à ń tọ̀rí ìtù lóṣèṣe náà ni ó ń tọ̀rí ìtù náà ló pé ó ti à ń tọ̀rí ìtù náà ṣùgbọ́n àwọn òní ìdìbò ìgbésẹ̀ kékeré ní pẹ̀lẹ́pẹ̀ ní gbogbo ṣùgbọ́n gba àwọn òní rìn kéèyàn fọ̀rọ̀ wọn lẹ̀ ẹ́ tó sọ́jọ́ olùkọ́ láti sọ fún àwọn tàbí ló fún wọn ní òkú lọ gbogbo fẹ́ dìbò ìgbà fún ayé. ìtọ́jú àwọn ọmọ sọ wo eré lèmi náà tó bá fẹ́ pè kọ́nà pé bí mo fẹ́ sọ sí ìyẹn ó rí bàtà lára àwọn tó yẹ kó rí báyìí ìyẹn kó rí báyìí kọ́nà kó tún wa pé ó sì tán ọ náà pé àwọn ẹlẹ́bìnrin ńlá class àwọn òṣèlú ẹnìkan tó kọ́ sọ́sọ́ láyé ṣe o ẹ̀ táwọn èèyàn rò pé ó bí máa pé ẹ̀tọ́ ìwé ọmọ ló bá wa wò ó ọmọ ló bá wa dá sí ọmọ ìpè láàfà àgbà ọmọ ìpè ló ń pè ní aláàbẹ̀ ní ìtọ́jú àgbà ìfà ọmọ ìgbé pé yín lọ. ọlọ́run sọ ilé ọ̀sán ọ̀gá wa nípa wọn sọ̀rọ̀ kan sí. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀rọ̀ tí wọ́n ní kí n clarify yìí ẹ jẹ́ n sáré clarify lóòótọ́ ìfẹ́ sọ̀rọ̀ pa ẹ̀mí torí pé àwọn èèyàn ti sọ̀rọ̀ pa àmọ́ nígbà wọn tó wá béèrè yìí ẹjẹ́ ń sáré sọ̀rọ̀ náà ẹni ọlọ́run ọba kan olólọ́ni bí ọ̀rọ̀ nílọ́dì kan ó wá ní èmi àti chicago mara wa rí kódà àti australia lẹ́nìkan jọ́ pọ́n pè mí pé àwọn fẹ́ sùn ẹ̀mí ààrẹ hàn èmi ègbé èèyàn èmi èdè ààrẹ ti èèyàn ẹ̀rọ ẹgbẹ́ wọn bú mi tán bá tán bá bú mi náà ti lọ àyà wọ́n ti rà áná àmàyà kò lóò lọ́wọ́ á ní ṣe sùúrù lórí tí wọ́n bá wí ni ó yẹ kẹ́mi náà lò ó mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹni náà kẹ́ wá wo àbòsí tó ṣe irú àbòsí tí wọ́n máa ń ṣe náà nù lọ́nà kó wọn. lẹ́yìn yìí tẹ́ sí ẹjọ́ ẹ lásìkò yìí, ẹ mọ́ pè, ẹ mọ́ lásìkò yìí ìyàwó tó ń pè fún sókè. Èyí tẹ́ ń ẹ mọ́ pè láti. Ìṣẹ́ ilé ẹ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ àwọn ọ̀la, àlùsọ́lá ẹ̀ka pé ẹ̀sẹ̀ wà Wọ́n kà fọ́tò ní ṣé ìlú ìsìláàmù ní ọ̀gbọ́. yìí bẹ̀rẹ̀, èyí tẹ́ ń pè ẹ̀ níbi ìpè níṣẹ́ rẹ̀ ló ti pa fóònù. Ìwọ̀ wa o, mo sọ fún ọ láti ọ̀dọ́ àti àti ẹ̀rọ sí lọ, ọ̀sẹ̀ kí ọ̀lẹ́yìn lọ, pọ́ǹpù wọn dé pọ́ǹpù wọ́n ti bọ́ mọ́ra ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wa tá kí ìsinmi náà ní ìlú eh, Chicago tó ń pe eh, kó sókè المصلى بحقيقة الواسطية وقد قلت لشيخ الإسلام ترك ابن تيمية الغراني رحمه الله المصلى بعقيدة الواسطية يحط بشيء الاستسلام والعمل بالحق الوفاء رحمه الله خاصة فهي استسلام ابن تيمية الغراني رحمه الله المصلى بعقيدة الواسطية وقد قلت بشيء الاستسلام والعمل بالحق الوفاء ó dùn wípé mi lè gbé fídíò yìí wọnú ọbẹ̀ o ẹ̀yìn bá ń tẹ owó bẹ́ni náà ti ṣe àbòsí ó ní ẹ̀yìn ṣèkáwù eh, ń darúkọ kútúbí ṣèkáwù eh, ń darúkọ kútúbí nígbà tí ó wù ó wá mọ́rọ̀ ṣèkáwù ìyẹn ní wàkà kútúbí ṣe ṣe ìsìlá tẹ́sí lẹ́ni sọ̀rọ̀ yìí ẹni tẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ìlà ìlà ìlà ìlà ìjọ ó mọ̀ tí mọ̀ ọ̀rọ̀ tí ṣèkáwù ń sọ ó mọ̀ àti gẹ́gẹ́ bí àwọn tíra ẹni tó ń pè ní ṣe ṣe ìsìlá gẹ́gẹ́ bí àwọn tíra gẹ́gẹ́ bí àwọn tíra gẹ́gẹ́ bí àwọn tíra òun wá gbé tíra nì kò wá tún tíra mọ́ ó wá sọ ọdún ó pọ̀ ẹni táwọn èèyàn ń pè ní òtúbí jẹmọ́ ẹ̀bù àbùsílá kéèdè tó pọ̀ mọ́ lágbára ẹgbẹ̀rẹ̀ fọ́lọ̀ búra fún ẹgbẹ̀rẹ̀ nínú wàláhì tàláhì tó mọ̀ ìlà ó mọ̀ túnmọ̀ ọ̀rọ̀ pé kẹ́rí fídíò yìí jẹ́ rí wọ́n tún wá translate ẹ̀ sí bẹ́ẹ̀ búùkù náà tu sí wọn sọ pákí ìmùkú tún bí búùkù náà tu sí bóò lèyàn ṣe wá lè wá mọ̀ọ́mọ̀ fún parọ́ ńlá báwọn jẹ̀mọ́ ìlú ọ̀fẹ́ sọ̀rọ̀ ní ẹ̀sọ́ èmi rò pé ìjìwà pásánà bá àwọn afọ́ nínú ìpè ní pé àbá sọ̀rọ̀ lóyè o tó rọ pé ó pa àwọn mùsàmù ń sáré lẹ̀ wá mọ́ náà rè ẹ mọ̀ jọmọ́ àwọn tán bá wá lè ṣe báyìí tí mẹ́fà tí gbogbo ayé sínú àwọn tán bá lè ṣe irú eléyìí torí pẹ́rò báwọn bá wá já láti lè yí ọ̀rọ̀ èèyàn kọ́ lè fi jẹ́ kó fíbọ̀ wọn téèyàn ní bẹ láyé tẹ́ni tábẹ́ pọ̀lọ́wọ́ bẹ láyé bóòrò náà ṣe wá ní yí ọ̀rọ̀ wọn tọ́mà pọ̀lọ́wọ́ tí ó bá ti ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn kìí ṣe ilé ayé yìí ní ó dáàlì jáàmà kó tó bí àwọn ẹ̀dá ti lè ṣe wú eléyìí ẹwọ gan yíò ké pé wàkà kútùbí ṣéèkì islam òun sì ju oní kútùbí ní dákọ tó ọlọ́run mọ́ṣà kó wáyọ ọlọ́run kó wáyọ. náà sábà ní wàlé fún àwọn aráàlú. àbàbà ètò ètò. adúpẹ́sà o. àmì náà sà ó fi ẹ̀yọ́ àgbọ́ ìṣà ìgbà tó ti jáde kẹ́tọ́ sanwó rẹ̀ wọ́n lẹ́nu láti mọ̀ tó lè yí àwa wí ló ń wí irọ́ ló pa ọ́fẹ́dà ní ìlú ẹ̀kọ́ tó mú ẹ̀kọ́ tó kéde kókó wọn lọ rí mú lọ́rọ̀ tó múlẹ̀ nínú kókó tó rí sọnù gbogbo ọ̀rọ̀ ẹni bí ni wọ́n òun náà gbé jábà sílẹ̀ ìlú jábà sílẹ̀ òun náà ara wọn lòun náà ẹni ò mọ o ilé wọn já ni ẹbá àwọn tó ṣẹlẹ̀ ẹ̀sìn ẹni ò mọ o ẹ̀ ńlá ojú àwọn èèyàn ni tó ṣẹlẹ̀ nìyẹn ojú àwọn èèyàn ńlá àwọn olùkọ́ tó mà mọ̀ Tọ́tọ́ máa wọ́n di ta lọ ló pọ̀ sí wàhálà ọdún sáré jìbìtì. Ṣé ń tẹ̀gbẹ́ Boko Haram? Ṣé ń tẹ̀gbẹ́ kínní? Bàrọ̀ mọ́ ní. Ìbádìkọ́ náà máa tẹ̀ wá dáhùn. Ó ní Ìlọrin, ìpínlẹ̀ Ọ̀ṣàbà lọ́rin. Ó ní ìpínlẹ̀ Ọ̀ṣàbà lọ́rin, ìgbìlẹ̀ kọ̀kìnìkan, ó kàn nífẹ̀ẹ́. Owó tó wá ní ìfẹ́ jẹ. Gbogbo ẹni bí wọ́n o. Ọlọ́run ṣe é ṣe wọ́n pátá. Ọlọ́run àgbẹ̀ ilé tí wọn, ẹgbẹ̀ ilé wọn, òótọ́ ló máa lé sí àgbà. Ọlọ́run. Bàbá ìjì ń sèmi látọ̀. Hello. Wà ní ìṣọ́rá wà ní ìṣọ́rá. Alhamdulillah. Ah, gbọ́rí dáadáa, ah, gbọ́rí dáadáa. Ẹjẹ́ ń kèrí dáa, ẹjẹ́ fi nọ́bà mi pè é. Ó rà ìjọ ní mẹ́sẹ̀ ìjẹ́bẹ́ pàtàkì kọ́lẹ́kí ń pè é ọlọ́wọ́ ajẹ́ ilé wa gbé lókùn ayọ̀ tẹ́lẹ̀ ọgbẹ́ nínú àmì fà ẹ̀yìn ní ṣùgbù kí n pè ní padà Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Ẹ̀ṣùwà ló yá sí gbọ́ yí. Okay, sir. Ẹ̀ṣà ẹ̀ṣà àkàtàn. Àdúgbẹ́sà. Àdúgbẹ́sà. Ẹ̀rà sà. Yes, sir. Ẹ̀yẹ̀ tó ètò. Àdúgbẹ́sà.

mo sì já nọ́mbà fún wa. Hello? Hello? UK United Kingdom àti United States. Hello? Àgbọ̀dẹ̀ ah, wo àwọn pa àgbọ̀dẹ̀ náà. Hello náà. Hello sà. Sàlámù alaikum abdullahi. Wa alaikum salaam wa rahmatullah. Eh, Adúgbò fún Adúgbò fún ọ̀rọ̀. Ìṣẹ́ lùkọ́ ẹ̀ ẹ̀ sọ fún ìdẹ́sọ fún ìdẹ́sọ. Ìlú òkè. Ìlú òkè.

So we forget to correct them. We tí wọ́n fi ń ṣe mistake tó fi ń bẹ̀jẹ̀ lọ ní àwọn máa sọ ní ìyẹn. Láti máa bẹ lọ gbé bọ́lọ̀ ìgbéra lékè wọn. Ìjọ sábà máa rí wọn bí wọn lára kan. Hello. Hello, sábà alaikum. ìpàdé ní sára wà rámọ̀tọ́lá. Ẹ̀hẹ́ àtà mi ní ló pè ní orí ẹ̀sìn ẹlẹ́kọ̀ọ́. Ó dàbí tó lè kí ẹ̀ dáadáa ní. Ó yá bísí ńlá bísí ńlá. Sẹ́rí alhamdulillah. Sẹ́rí ilé mi jùlọ pé ẹ̀rọ kọ. Ìfọ̀sí láti àwọn ọ̀sẹ̀ bíi ṣe fọ́gà ibi tí mo bẹ̀kẹ̀ church pẹ̀lú kọ́kọ́ church. Òun ni allegation Boko Haram. Ìfọ̀sí náà ọ̀rọ̀ tó yìí pè ní mọ́ iṣu yẹn ìgbé very big issue. láti jẹ́ ká dín pẹ̀lú ẹni tó sọ orú ọ̀rọ̀ yẹn jáde. Ìfọ̀sí náà ẹ̀mí ẹgbàdé ìdè ń sọ pé ká fi ẹni yìí sílẹ̀ ká má dín pẹ̀lú ẹ̀. This is a very ẹ̀mọ̀ kó tí wọ́n ṣe nǹkan tó sọ̀rọ̀ nínú constitution Nàìjíríà nínú òfin Nàìjíríà terrorism òfin terrorist irú ẹni tí ò ti terrorist ó bẹ̀ gbé terrorist lé lórí àti terrorism ṣé kò mọ orúkọ kò mọ nǹkan tó pè ní terrorism láwùjọ ọkọ̀ kan tí wọ́n pè ní àṣìwọ́n nàìjíríà bẹ́ẹ̀ ni àṣìlẹ̀ tó wọ́n.

ọ̀bọ̀ ọ̀kọ̀mọ̀ ìrìnlọ́wọ́ àwọn ọmọ ọlọ́run ọwọ́ ọ̀rọ̀ fún ìjọba pọ́ìntì ní àgbò tí a ní pọ́ìntì ní ṣe ní pọ́ìntì ní ṣe ní pọ́ìntì àwọn ibi tí mo kọ̀ fẹ́ ṣọ́ ara ọlọ́run ẹ̀lẹ́ ọlọ́run ayé gbọ́ ọ̀pọ̀ ẹ má bínú mo fẹ́ pe ìkànnú àwọn àfáà mi padà. ẹ̀yin tẹ́ ń pè ìmọ̀ bí mo ní lọ sí àwọn pọ́ọ̀lù ìbá nígbà tí òwá ti fẹ́ ìfẹ́ ṣe pọ̀ tó wọn ẹ̀hán. láti wípé náà

wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí. Hmm. ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa. ẹ ṣe fún wọn. Aleykum salaam wa rahmatullah. lórí orí olè ìfẹ́gá tó lọ́run fún bẹ́kí bá wa ṣe lẹ́ṣọ̀ ẹ̀yàn àárẹ̀ ìjọ ẹ̀yàn bẹ̀rẹ̀ ní jẹ́ kí ojú wa là sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹjọ́ fún ẹ jẹ́ kí ẹ bá wa yí àwọn social media ẹjọ́ tó ọlọ́ọ̀ bẹ́ẹ̀ ń ṣe lẹ́ṣọ̀ wọn mò ń gbádùn ẹ̀dùn kan sí orí kó dẹ̀ pé lẹ́ṣọ̀ eh, bí ẹ ṣe ń ṣe lẹ́ṣọ̀ bí lẹ́ṣọ̀ àbú kàmíù júmọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń gbọ́ lẹ́ṣọ̀ ẹ̀ṣọ̀ ẹ̀jọ̀ so ẹjọ́ tó ọlọ́run a máa ń gbọ́ lẹ́ṣọ̀ wọn dáadáa mo ní lórí fóònù bí fẹ́ ẹjọ́ tó ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń hẹ̀ láìpẹ́ wa òun la fẹ́ ẹjọ́ ẹ má bàa rẹ̀ kankan dá sí ọ̀rọ̀ yẹn bọ́ ọ̀kan bọ́dì trap yìí láti máa lọ bọ́ tí wọn kò nílò ẹ̀jọ̀ tó fi ẹ̀jọ̀ tó ọlọ́run nígbà ríṣì ìrọ́ náà ẹ̀jọ̀ ọlọ́run àwa náà àwọn mọ́líkì ni wá tó à ń gbádùn ìgbọ́n ọlọ́run wa ọlọ́run ti fún àbọ̀ àkójú ẹgbẹ́ ìdìbò. alhamdulilayi sa. ìgbà ìdìbò. adúgbò fọlọ́ alhamdulilayi. ẹ ní kí ìdílé gbọmọ ẹ olùmọ ìdìbò. kí ìdílé sà. lẹ́yìn máa ń ṣe ní sẹ́yìn ṣe tí wọ́n bá ti ṣe ní kí wọ́n ṣe fún àti àwọn ènìyàn nímọ̀ pé ọlọ́run ló wọn. ẹni tó bá ń ṣe gbogbo náà ń bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe o púpọ̀ sí ó ń pọ̀ ń bọ̀ lẹ́yìn o ẹ sì gbára dáadáa o wọn ní dúró nǹkan ṣe ni ẹ lọ wo fàáyìn ẹgbẹ́ náà ti bọ̀ jù láti ẹ̀ ẹ̀ sì tù ẹ̀yìn mímọ́ ni ti ń bọ́lá wáyé láti ṣe ó lè gbé pọ̀ tó púpọ̀ láti lè kàn kó dédé dédé ṣe wá wá gbogbo wọn lórí ẹ̀ ṣe láàjì wọn àdánwò yìí lọ́sẹ̀ dánwò yìí báyìí tó lábára díẹ̀ ọmọ bá yẹ dúpọ̀ lọ́wọ́ nǹkan Ọlọ́run sọ ilẹ̀ fún. Àwọn jẹ́ pé kan náà àwọn àti wọ́n ti tèmi lápẹ̀kùn. Assalamu alaikum. Wàlẹ́kùn sọ̀rọ̀ wọn fún ọmọ ìfẹ́sì. Orí ètò náà lára o. Ok, alhamdulillah. Mo fẹ́ dá sí mi. Mo ti pè é wúwo ìyá tí ń gbọ́ yín báyìí. Àtọ̀ ìgbà kan wọ̀n fẹ́yìn. Ilé iṣẹ́ bá rẹ̀ ráyè láti wà wọ́n. Ẹ dákun ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ sí mi ẹ̀ṣọ́ náà. Ẹ̀ka Màálùf Àṣárí. Orúkọ yìí, àbúrò ẹ̀ ti jẹ́ sí mi. Ọ̀rẹ́ tí mo ti mọ́ ni o. Ìlú tí wọ́n túnbọ̀ wọ́n, ta ló fẹ́ àwọn obìnrin láìsẹ́ yìí? Àgẹ́ ìmọ̀ fẹ́ àwọn obìnrin láìsẹ́ yìí. Lára wọ́n tó lásìkò, máa fi ní ṣókí, nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ àfáà orílẹ̀-èdè tó ní ọkọ́dà ọ̀kan náà wọ̀n rẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀kan náà rẹ̀ rẹ̀ bẹ́ àpọ̀ náà, alhamdulillah, wà láti ní ìfọwọ́tún mutahabbuna billah. Tí ìpé ìrífà àti ọlọ́run ta ní ìtàbá ní kàkàn tó bá kúrò ìkàtí láàrin ara wa, á ti bí aká kéèkì. Àpàdé! Máa ní wọ́n ṣe nù, àwọn jẹ́ ní. Láti wọ́n ṣe nù. Àhárà. Sọ ìrìdá kọ̀kọ́. Náà, ẹni tó wá pè bí á kó dárúkọ ẹni tó pè gẹ́gẹ́, tó ń bá tó bá dá lójú, tí kò sí ọ́pìdá lágbàjọ máa lámú orúkọ ìlànà ọ̀rẹ́ fútúbí tí àwọn àjọ rẹ̀ fútúbí ẹ̀mí orí ìmọ̀ orí ìrìn nọ́mbà rẹ̀ ní ọ̀rẹ́ ìtẹ̀nà fọ́ǹsì rẹ̀ gbogbo ẹ̀mí èdè ìtàlẹ̀ ẹ̀mí tí ó mọ̀ tó alhamdulillah ní tó ṣe ìjẹ tàbí nǹkan ló gbé láti ìbílẹ̀ wọ́n kọ àwọn fẹ́ẹ̀sì kan àwọn torí pé àáfà rẹ̀ gan náà àáfà wa ni ṣé kà dọ́rọ̀ balù náà alhamdulillah wà àfíkà fún lọ́wọ́ tààlà wà rà á. kì í ṣe pé ṣé ìlú wọn kọ́ kó dúdú gangan. Adékọ́ni yóò jẹ́ ṣẹ̀kan. Ẹwọ́n jẹ́ àlọ́bẹ̀ àwọn ẹ̀wọ̀n ìgbàlódé ìdáṣẹ́ yẹn náà nù. Ẹ̀kọ́ ni kò yá ọ̀dọ́ sọ pé wọ́n ní ṣéèkì náà àwọn náà ń gbà pé àwọn ṣe ní ṣéèkì níbi ọ̀rọ̀ ìtàkàkú tí wọ́n bá jáde sára àwọn òṣèlú kéèkì àwọn bá rẹ̀ dúró ọ̀la ó ti fẹ́ ìkíláàsì ìgbẹ́kẹ̀dì èyí tí mo ti pé à tán bá ṣàtìṣe àwọn gbàtà òun ṣe máa sùn àwọn lè ṣàtìṣe. pé àwọn lè ṣàtìṣe tó bá jáde ìyẹn tí wọ́n ti pé àwọn ìṣàlá burú jẹ́ pé wọ́n máa ṣàtìṣe wọ́n máa ṣe ìdè tó rẹ̀ ẹ̀rá o wọ́n ti máa dìfẹ́ dìrọ àkọ́kọ́ lò ẹ ni pé àwọn tí wọ́n pápá sọ̀rọ̀ àbí àwọn tó ẹ̀rọ ti pápá fún wọ́n jẹ́ pé ṣe lóòótọ́ ìtàpàkó ló ń dáàmú ní ìtàpàkó ìtàpàkó tọ́lá ní ìtàpàkó tọ́lá ní ká gbé lórí ọ̀rọ̀ ẹ̀rọ wọn náà níwájú nígbà wọn sọ nìyẹn nígbà wọn sọ nìyẹn ah, kò sí ìtàpàkó mú wọn sọ bẹ́ẹ̀ sọ èyí jẹ́ àkọ́kọ́ níbi ọ̀rọ̀ sí kàdúrà gbàmù ìjọba kẹlẹ̀ jẹ́lẹ̀ kejì pé níbi ọ̀rọ̀ gún náà lọ bá oh. ti lé mẹ́ bí torí pé ẹ̀ẹ́dí àpapín so àwọn àbámdìlà mo mú átúlù mú ìpínlẹ̀ péjì the voice of peace àti àwọn péjì nìyàn nígbà tá a rí pé àwọn oníbíbí àyè wọ́n pẹ́ oníkàgbé ti pẹ́ wọ́n ti pọ̀ jù wọ́n kàn ń pé ti dára ọ̀sẹ̀ oníkàgbé sọ sí ẹ̀ ilé ìsọ ilé ìsọ ilé ìsọ náà àwọn ará àwọn èèyàn tó tó afẹ́tẹ̀ ti gbà oníbíbí àyè ti wá pọ̀ tó ti pé àtúpọ̀ náà ìfẹ́ mọ́ wọn ló pariwo pé ah, àwọn oníṣúná yẹn wọ́n ti bá dáfẹ́ gbilẹ̀ nígbà tó ń ti káàkiri ni wọ́n ẹ̀rẹ́ rèé Àwọn ìgbẹ̀yìn tí wọ́n ṣe náà ló ní àlẹ́gbà àrùsọ̀nà. Náà, àwọn òkúta náà ní kíkìrì tiwa náà. Ó má jẹ dáwà ní ìkìrì kan. Tí dáwà ní dáwà ní ìjábẹ̀ ẹ̀kìta dáwà ní dáwà ní káà náà ní àwọn míì. Kété yóò máa tán sún nàta, yóò sì máa ṣe káṣí àwọn ṣùgbọ́n hà tí wọ́n máa ṣe tan ìmọ́lẹ̀ táwọn orúgbà àwọn èèyàn. Òun ló fa voice of truth, òun àtàwọn the the Muslim TV the Muslim TV lákùnrin akẹ́rà ní orí ṣe kàbílẹ̀kì the Muslim TV àti àwọn tó tún bọ̀ tó tún apá àti tó ti bá dálẹ̀ tó torí ẹ̀ kì í ṣe torí àtakò ìlú oṣù gbọ́n àti táwọn fẹ́ẹ̀sì àwọn dáwà ní ìdàgbé èyí náà sì mọ̀ wọ́n dáadáa wọ́n tẹ̀sí ìlú mọ̀ wọ́n so wọ́n ti wá rọ̀ yìí

ìpítà sí mi ní ọ̀rọ̀ tí ní kí ọkọ̀ mú ní ọ̀rọ̀ sáàzà ní pé bó tí ń pe kẹ́lì mìíràn tó mọ̀ pé òun ló ẹmọ́jà lọ́bẹ̀ ọ̀hún ẹmọ́jà lọ́bẹ̀ ọ̀hún sọ pé tó ẹ̀ pé mi ni ìtàkàrà ló ń rí mi ti mọ́jú pé wọ́n wọ́n wọ́n rẹ̀ tiẹ̀ mo máa kẹ́lì mọ́jú pé gbogbo àwọn yóò fún kó mọ̀ bẹ́ẹ̀ mọ́jú pé mi ni wọ́n bá wọ́n bá ẹ̀mọ́ àwọn ọ̀rẹ́ mi tó ń sọ ọgbọ́n nígbà ìrọ̀ bí mi fọ́mọ́ ìyàwó ìyá ìmọ̀ lọ́wọ́. so àwọn alápẹ́ tọ̀ oníkàlùkù náà nǹkan tó ń ṣe eh. wọ́n wá àríkẹ́kà ń ṣe so àráyè tọ́bárẹ́ tó wá ń ṣe bẹ́ẹ̀ náà tọ́bárẹ́ tó kù jẹ́ pàtó áti pàtó kù náà wá ti ọgbẹ́lẹ́ òkú fọ́nà òkú ìrìn lọ́wọ́ so abẹ́lẹ́ ògbàlẹ́kẹ́lá fún fọ́nà ògbàlẹ́kẹ́lá fọ́nà ògbà àrùn lọ́wọ́ jù láìlọ fọ́nà eh, tó sì fi òwúrọ̀ ẹ̀rọ tó fi òwúrọ̀ jù láìlọ kó wájẹ́ sí òwúrọ̀ ẹ̀rọ tó kásẹ̀lẹ̀ tó sì fi òwúrọ̀ dára kan náà fi. Ah, Ẹrẹ́ ni ó pè ní àpò ah, àwọn ọ̀rẹ́ mi lọ ọmọ àwọn ọ̀rẹ́ bí wọ́n ní ìgbàwọ̀ lè ṣe ìgbàlékún sọ́lá àmàràkùnlá yà àmàrà bí ẹmọ tó pè padà ẹn tó ṣẹlẹ̀ rí ẹmọ gbìnú tó kì sà ẹmọ gbìnú ẹbá mi ló táàmì lọ́dọ̀ ní sísẹ́tì ló lè rà sísẹ́tì ló lè tó mọ́ sọ mo ti sẹ́ni mọ́sẹ̀jì kan ok ok mo ti rí wa. ẹwà ni tó wá fọ́nì mi wípé kọ́nà kó kọ́nà òdodo ẹ̀ẹ́dẹ́gbì níbù pé nǹkan tí mo mẹ́kẹ̀jì yín fún òun lọ̀rọ̀ tí ìjákùn àrùfà sálá ti sọ ní ẹlẹ́ẹ̀kejì yẹn. Wàlọ́ lóṣù tó kẹ́ ẹ bá mi wo táìmù àgbà tí mo ti sẹ́ndì ẹ̀. Èmi bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ló gbàgbé wípé ọ̀rọ̀ pé lórí àpá tí owó tó nímọ̀ lẹ fi sápò lè dá wá lè kí o. Torí wípé ìjákùn àrùfà sálá ti ní àti òkú jọ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ̀n mo rántí ní tó bẹ̀rù pé àyẹ̀bà wíyà rèé òun ti wà sí iṣẹ́ ti gbẹ́. ọjọ́ rẹ ti pẹ́ bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ìdílé ìjò mo wá rántí wípé nínú tí mo mọ̀ sí ṣọ́ọ̀ṣì làmákì ti wà òun ni wípé àwọn oníbẹ̀ ayé ti pọ̀ gan-an káwọn ẹ̀káwọn péjì tiẹ̀ náà pọ̀. mo rántí pé iṣẹ́ tí ó wà lára rẹ̀. And again, mo fẹ́ kẹ́ ẹ̀sọ́ fúnra ní pé mo ń dótó sí lọ láti yìí kìí ti pẹ́ ẹ̀dẹ̀dẹ̀ dálẹ̀. Mo fẹ́ gbé ẹ̀sọ́ lórí ẹ̀mọ́ ti sọ̀dọ̀ sáwà lè fi. Àwọn ibi tí mi fẹ́ wọ̀ ni àwọn tọ́jà àwọn olólùfẹ́ sáàlùkà sọ̀rọ̀ parẹ̀. Jẹ́mọ́, ẹ̀rùgbẹ́ tó bá mọ Facebook wò dáadáa, ẹ lọ wo péjì yìí. Ẹ máa rí pé ó ti bẹ̀rẹ̀ láti 2018 láti ṣí péjì tí a sọ̀rọ̀ níwẹ̀ lọ́wọ́ ìṣọ́tò Happy. Tó kù lọ sọ pé torí àpapín tó lè mọ jẹ́ kinní kan láti 2018 kíkọ̀ ló ṣẹlẹ̀ ní pé personal facebook tèmi o ní àkí ìkòtúbí ìgbà táwọn fẹ́ẹ̀dì ní ti wá kún láti bí àwọn ti pẹ́jẹ́ àwọn fẹ́ẹ̀dì ní ti pé táwọn ìwọ́n máa ń sẹ́ẹ̀dì fẹ́ẹ̀dì pẹ̀ ìkánà àbára ló wá sí pósìtẹ̀ pé àwọn ah, ní péjì o òun máa ń gba èrò tó pọ̀ tèmi náà ti lọ sí péjì yẹn gbà ẹ̀ wọ́n ẹgbẹ́ ti bá kọ pósì síbẹ̀ so pósì yẹn náà máa ń mú lọ èmi jà wọ́n pé kí ni péjì lè kò dà bí orí wọ́ọ̀lù mi dáadáa èmi bá wulẹ̀ kí n lo péjì yẹn mo wá máa ń lo orí wọ́ọ̀lù mi yẹn kí á nígbà tí máa rẹ̀ pé à ah, kí ní àwọn kìíní ìdípọ̀ kó mẹ́rin pé dáwà lè kìíní kan gbogbo wọ́n kàn lọ rántí akóníkálukú náà lọ ní péjì náà ìdí òwá yà lùkàdí ní sálà bùrọ̀ gbà lò tó bá ti ń gbọ́ sóòtù súnà péjì tí wọn nu so ìgbà tó wá ti bẹ́ẹ̀ ni wọ́n ń jọ kéé àkéyìn máa lọ lọ àkíyìn

dákun kí ni wàhálà tí wọ́n kóra rẹ̀ sí lórí péjì tó ìní kan sọ gbélé ìfún wọn tóbi tó ń gbé lọ fi yámọ̀ ni o inú gbogbo àwọn tọkọrọ pọ̀ kan sọ tọkọrọ pọ̀ sọ tó ń sọ yìí ee a tún gbogbo ẹ̀ sọ ọ̀rọ̀ ayé alukura ni o wọ́n takun yóò máa tòrùjà òun náà fi yí ilẹ̀ wà ìpáyọ̀ ọjọ́ kan gbogbo yà dá yí padà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo wa pátá à ń padà bọ̀ wá rojọ́ pẹ̀lú kí àti mo sọ̀tọ̀. Mo wà lórí prógámù láàrin inú ọmọ tí àjẹsọ láì lẹ́pẹ̀ nígbà láńjọ́ ni. Àwọn ọ̀rọ̀ bí. Náà, àlékún mo sọ láàbọ̀ lákùnkùnlá. Ẹ̀kọ́ lẹ́ta o. Ẹ̀kọ́ lọ. Actually, èmi tẹ̀ ń jẹ́ prógámù yìí. Ṣùgbọ́n ìlú pé lè kó ẹ̀sẹ̀ nípa ìsinmi owó ìlú ìmọ̀ tó yẹ ń fàkàlẹ̀. Ọ̀yà bí kí ni? Àṣẹ. Àṣẹ. Àkọ́kọ́ náà, ìbéèrè mi ni pé ṣé ká ṣe ìjọsìn ebi akátẹ́wọ́ ṣé kó wà papọ̀ ni àbí ká yà lọ́tọ̀ tó bá fẹ́fẹ́ wọ́. ẹ̀kẹ́ ẹ̀kejì wá ni pé ó sì pé. ìkejì wá ni pé ṣé wá bíbí àwa sí i pé lẹ́yìn wákàtí náà wà ní ti máa ń tọrọ bẹ́ẹ̀ tí mo ní ìdọ̀tọ̀ tí mo ní ìlásìkò yìí tí wọ́n ń tọrọ bẹ́ẹ̀ ẹnì kẹta lẹ́yìn bíi pé àkọ́kọ́ náà kò sí ká tẹ́wọ́ nínú Islam débi díà ni. ètò dídí láti wà tó tẹ́wọ́ ẹ̀dùnkún ní àríláfẹ́ ìdílé wákà lẹ́yìn gbèdò àyọ̀ pé àlefẹ́rọ́ pẹ̀ dídí àní kókó bẹ́yìn wákàtí lára rẹ̀. èkejì wá ni pé mo ní tọ́jú Buhari mo lè sọ ìmọ̀ sí mi lè sọ kéèyàn sí èdè ìgbò. wọ́n fẹ́ bèrè pé látàrí àwọn nǹkan tó ń lọ sí ẹgbẹ́ ìfowópamọ́ fún ìfà ìrìn ìbẹ̀rẹ̀ ìfà ó máa wájẹ́ fún tí àìsàn lè máa ń kà sí máa fi ń ra àwọn àdìsí kan kẹ́kọ̀ọ́ kò wá jẹ́ kí n tó wà ní ilé láti rè láìlè lórí mọ́ wọ́n á ní kí n béèrè yẹn sí orí ẹgbẹ́ àìsí ìrìnlẹ̀ yìí kí nǹkan tó lè tọ́ sí. ẹgbẹ́ sì ni. Àṣẹ ṣé ìlú kan tí mo fẹ́ kẹ́ fìlà ìfẹ́ yẹn jẹ́ wọ́n fún wa mí mọ nǹkan tó ń sọ Àkọ́kọ́ nípa kátẹ́wọ́ ìlànà tá a fi máa ń tẹ́wọ́ àdúrà tó bá súnmọ́ àdúrà Muhammad ní onáàdìká tẹ báyìí káwá tẹ́wọ́ àdúrà wa sọ́nà ṣùpáàmù lọ́ta rẹ̀. àmọ́ aráwọn òrìrí kan lọ́dọ̀ àwọn olùmíì ọgbọ́ torípò onílá lọ fẹ́ gbà ṣe báyìí ògbórú yóò àmọ́ ní súnà súnà tànàbùwà Muhammad àhálà sọ́hìn ẹ̀yẹ́ lọ́rọ̀ àwọn olóyún àti ti wa ni ká tẹ́wọ́ gbogbo ẹni bá wíwọ́ ẹ̀ ìlú kù ní o gbogbo ẹni bá o bíjà kan ni ká o súnà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òní kí atẹ́wọ́ àdúrà kódà nínú ipò táwọn àfa máa ń gbé sí tó máa ń gbé kátẹ́wọ́ àdúrà sí wọ́n ti máa ń ní súnà tó pé mùtàwátìrọ̀ ni ẹ̀kí ó bá àwọn onípe torí pé àwọn àhàdìgì tó wá lórí ẹ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ká mọ́ lọ sí jìnnà arákùnrin kámọ́ta kó àtẹ́wọ́ àdúrà èyí táwọn àfa ń dùn mọ́ra wọn lẹ́nu onípe gbà wá ara àwọn àfa àmì tí wọ́n gbà pé bíbá àmì àwọn àfáà ní ìtí wọn nínú kò dé lẹ́bù dídá pé lóòótọ́ àbánusúnà tàbí àwọn àdìsí tó wá lórí ẹ̀ kò lálàáfíà pé ṣùgbọ́n a rí nínú átàrò orí àfáwọn abdullahi bin Umar àtàfáwọn abdullahi bin amúrúsìn bá rántí ẹ̀rọ rántí pé sàbí méjì kan wà tọ́rọ wọn lè látọ̀dọ̀ wọn pé àwọn máa tán ní irọ́ ọ̀gbọ̀n àwọn sọ̀hábà ni orí ṣerú ẹ̀ pé kì í ṣe ìlànà mu arákùnrin hàn bí mọ́sálà yóò ti rí èyí tó súnmọ́ sí ni pé nígbà tá a ti gbapá ànábì òṣèlú ẹjọ́ àfihàn àmàṣàdùkú ànábì àmọ̀tẹ́wọ́ àdúrà sallallahu alaihi wasallam tọ̀ ǹjẹ́ ta bá wá tí gbogbo ọ̀rọ̀ tó yẹ ká máa tẹ́wọ́ àdúrà ẹ̀ka nílẹ̀ kọ̀ọ̀kan la bá ń ṣe bẹ́ẹ̀ akínú lè nìyà wá tẹ́wọ́ àṣàgbàǹgbà akínú tán ó dọ̀la àti ilé ọ̀tún lọ́jọ́ nílò tán jọ́mi ìkẹ́ àdúrà àpàtó ìpọ́tàǹtì wa àtúntẹ̀ àmọ́ tó bá ti di pé gbogbo òun tà ń tí là ń tẹ́wọ́ ìdí tẹ̀sí bó jẹ́ pé yẹn mọ́ ká fátíà lórí irun ìyẹn mọ́ rùkú lórí irun káàrin tá a mọ́ wí bẹ̀ ẹ̀yìn ó ṣàtáyá ẹ̀yìn ó sálámọ̀ ẹ̀yìn tó bá wáyé lẹ́kọ̀ọ̀kan tí ẹ bá ní àdúrà tó tó pàtàkì púpọ̀ àwọn ilé ìlàwọn tọ́ta àríkà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ alágbẹ̀yọ̀ rẹ̀ ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́rọ̀ sọ ìbùkọ́ yìí tó dá ipò musa yọrọ sínú ọ̀rọ̀ ọlọ́dún sọ ìlú kọ́ yìí pé àwọn kan nígbà ìlú wa lé àwọn ìwádìí ká mọ́ ah bàbá èmi fi lọ́kàn balẹ̀ o ah mo fọ́ náà fi lọ́kàn balẹ̀ pé ẹ mọ̀ ká ẹ mọ̀ ká dáadáa ẹ̀rọ dàbí kọ́ la pẹ́ wá lẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí lébi báyìí ní ìtọ̀ ẹni táwọn tó tún ní ẹnìkan láti mọ pọ́pùlà ẹni pé bàbá ìjọ àwọn tó láwọn tún bọ̀ wá nígbà àwọn èèyàn ṣe ẹlòmíì ìṣẹ̀lẹ̀ bá nígbà olùmọ̀ mi tó bímọ nínú àtàwọn ibi tó ti gbé ìgbà gbogbo láti ṣàlàyé insha Allah ah, àwọn èyí tẹ́nu òbí bà tó yẹ pé àwọn míì táà rí òun lẹ́nu ò bà gbogbo yìí táà alhamdulillah àti lẹ́nu bà ṣe àti ní lẹ́nu kó mẹ́ àwọn onídàlà bí là ń sọ lọ́wọ́ báyìí èyí ò láwọn kẹsà láti wá wọn fídíò yẹn ẹ lọ sórí YouTube ẹ bá ń bẹ péèjì kan bẹ wọ́n pè ní dáwà link tẹ bá ti gbé dáwà link ní ìmọ̀ bí ẹ̀sìn ní sáàṣì ìgbọ̀ tẹ bá ní sáàṣì ẹ̀ ẹ ra wọn fídíò yẹn ó pọ̀ ń bẹ́ẹ̀ tẹ bá tẹ̀lé wo láti láti bí ọwọ́ parí ọmọdéwọ̀n dàsìkò tá a wà yìí ẹ mọ̀ra àwọn ọ̀rọ̀ lórí àwọn àhàdìsì rẹ̀ so ọkàn balẹ̀ o lórí àdìsì kò kọ́ rí ẹ máa ké bàbá ẹ máa ké ẹ máa kà á pẹ̀sì mọ́ fi ṣe náà ọlọ́run yóò ṣàlékún àgbẹ̀wò bọ́ọ̀. sọ́mọ́ ní fún wọn ní tòun lọ. sálẹ́kùn sọ́nà àmọ́ ọdún sọ́nà. adúpẹ́ náà. Um, ní orí ọ̀rọ̀ tí a ń ọmọ alákọ̀ọ́kọ́ ni pé nǹkan tẹ́lẹ̀ yẹn pé ìbéèrè tẹ tó ń sì tó gbèrè nípa náà ń tẹ́wọ́ àmọ́ ká wọ́n yẹ kí nǹkan tí mo kọ̀ rẹ sọ ní pé ẹ pa àyà kan tó àyà tẹ sọ yìí ní sọ́nà tó là ń sọ rẹ̀ sọ́nà ní pé wà kẹ́kì àwọn ìdílé náà nínú ṣètò náà nínú ìṣìnlẹ̀ àṣìyàn àṣì wà kẹ́kì fìtìlẹ̀ náà so mo dẹ̀ ṣe títí dáadáa so àwọn èèyàn wá ń sọ̀rọ̀ lọ síbi wípé nǹkan bá kò sọ wípé tí mo gbọ́rọ̀ ni ó jẹ́ wípé nǹkan tó ń ṣe àgbẹ̀ ilé ìtẹ̀wà òun ni wípé kẹ̀ ṣe ìtọ̀ níbi gbogbo tó lè tóbi so èmi ò fẹ́ kí wọ́n kí wọ́n níbi ọ̀rọ̀ tí wọ́n sọ àti níbi kọ́mẹ̀ntì tí wọ́n kọ́mẹ̀ntì kọ́mẹ̀ntì kọ́mẹ̀ntì ó lè jọ láti bẹ́ẹ̀ ní ìgbésà pé kẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àdíkì àti àmọ́ṣọ́ ọ̀nà. Hmm. So, tẹ bá ń sọ̀rọ̀ nígbẹ́ kí wọ́n dẹ́ta nìyẹn la, nítorí pé ta bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ní àkókò máa sọ̀rọ̀ personality, apá tí wọ́n pèlè ẹ̀kan tí wọ́n apá àgbàdì yẹn tí wọ́n àgbàdì tí wọ́n sọ pé ẹ̀kọ́ sí ìgbọ́dọ̀ kan pẹ̀lú personality and personal issue. Nǹkan kàn wá bẹ́ẹ̀. Nítorí wípé ilé ayé ta wà yìí ta bá ṣe ẹ̀sìn náà, a máa tún bára wa ṣe. Màá mọ́là ń bẹ bí a sì ń yàn màṣẹ́ láàrin àwọn èèyàn. So, ẹni tó tẹ̀sẹ̀ tó ń ẹni tó ń gbé fún máa tètè but ó wá tètè wípé ibi dandan lọ́hùn nǹkan tó dẹ̀ tètè lè fún ti ìjọba àbọ̀ ọ̀sẹ̀ yìí so nǹkan tí ìjọba sọ ní pé tí àwọn ọmọ ẹ̀sìn nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí àwọn tí wọ́n ṣe ń tẹ̀lé àwọn nípa áàlù ṣe ń mọ̀ ẹni tó bá lè tẹ̀lé áàlù ṣe ń mọ̀ èèyàn tó yẹ kí wọ́n tẹ̀lé àwọn ọmọ ọ̀sọ̀lá àwọn ọ̀sọ̀lá òun ni kò bá sí àwọn amúrọ́mọ̀ nǹkan wàláì kò bá sí àwọn amúrọ́mọ̀ ẹni òun ṣe ní o ṣe oníṣíṣí ní ìrètí pé i'm a muslim so àmọ́ nǹkan tó jẹ kí èèyàn ṣe orí nǹkan tó jẹ kí èèyàn wà òun náà ni wípé kí ni alukurani sọ ẹ̀gbọ́n ìṣesí wo làmọ́ bí ìṣẹ̀ta máa fi wọ̀ fún wa nígbà tó máa gbé àwọn ọ̀rọ̀ tó ń gbé sí pásínàtì ìtàkàtọ̀ nẹ́ẹ̀sì nǹkan tó wáyé pásínàtì ìtàkàtọ̀ máa gbé sí ìjọba kò fẹ́ ìgbà tí wà. ọlọ́run ṣàlùwà ẹ̀yin náà ti ní pásánà ó tún wà ní ẹlẹ́ẹ̀kan ìyọsọ bẹ́ẹ̀ kan ẹlẹ́ẹ̀kejì mo ń kẹrẹ láwọn tó ń kọ́mẹ̀tì ẹ̀rí ọ̀rọ̀ yìí èmi náà ti wà àti mọ́ra mi ó dùn èmi náà ẹ̀rí pé àwọn tàbí sọ́pàá tèmi náà èyí tó jẹ́rọ ló pọ̀ mẹ́ nítorí pé gbogbo ẹ̀lẹ́ni tí mo ń ṣàlàyé àwọn táwọn mọ́ pa ni wọ́n sọ àwọn tí mi ṣe wọ́n nítorí owó mo ṣe dá kìíní kalẹ̀ ọ̀rọ̀ àníyàn nìyẹn èyí kọ́ ọ́bà níyàn àwọn akéwì ìfẹ́ sọ̀rọ̀ nípa ìjó jẹ́ pásọ́nà ni ó ní ojú ẹ̀ lọ́bẹ̀ so ìbá ní pé ẹni ṣe wà sí báwọn èèyàn náà tán pé gbogbo àwọn tábà mọ́ ń pè náà tàbí ẹni ṣe wà sí fún wọn oníkálukú náà sì dìkẹ́ mú ẹ̀yin náà àtàwọn àtẹ̀yìn àtàlùkàlírí gbogbo wa ọlọ́mọṣà tó wá sí ọlọ́mọṣà lẹ́kùn rà lọ́wọ́ جزاكم الله خيرا والسلام عليكم طيب ọ̀rọ̀ àti pé ṣáàfù màrún tuntun pè padà lẹ́fẹ̀ẹ́ ẹgbẹ́ ìpè wọn lọ́dún nígbà náà àwọn náà sì máa wá pè wọ́n ọjọ́ ti lọ àmọ́ lọ kí olókù hmm, insha Allah. Hmm, nọ́mbà àwọn fídíò ọ̀rọ̀ báwọn náà ń pè mí ah, ok láti pèsè mi. ẹ̀lọ́ ìyá àbá bọ́lá. Àlékúmú sọ́rọ̀ àwọn ọmọ ìjọ́ tó ní inú pọ̀ tó bẹ́ẹ̀ sí èsì tí bọ́wá mi ní sí gbọ́. Ó kìí sọ. àwọn tó ní ti yanjú ogó rẹ̀. rẹ̀. Ọlọ́run sọ

ṣẹ́nu onímúra kéèyàn ní sọ̀rọ̀ ìmọ̀ àmọ́ ìtò bá jọ lọ́rọ̀ ìmọ̀ táfà bá gbọ́rọ̀ ìmọ̀ wá à sọ báfà bá sọ̀rọ̀ bọ́lá ti dá nǹkan láàrin àwọn èèyàn wá à clarify àmọ́rọ̀ okòwò jẹ ó ṣe kíní kan àlẹ́dì kan ní mo fọ́mọ lórí 2009 ó ní ìṣọ́tọ́ mo sì mọ̀ kàn bú ẹ̀rìn ó wà ní kọ́dẹ̀ yóò ó wà ní gbogbo àwọn àwọn nínú àwọn